ní ẹnìkan tí wọ́n tò sí abẹ́ ẹni tí ò ní làákàyè òun náà lẹ́nu bá mu sí yó ṣùgbọ́n ẹnu àwọn àká òkun lórí pé téèyàn bá mú ọmọ mi sí yó kó wá délé tó sọ fẹ́lẹ́ hà pé òun kọ̀ ọ́ ṣé kíkọ̀ yẹn á múlẹ̀ àbí kò ní múlẹ̀ ìyapọ̀ ẹnu wà lórí ẹ̀ ẹ máa rántí pé a ní májèmú àkọ́kọ́ kó jẹ́ kọ́kọ́ ló ń pàṣẹ májèmú kejì kó jẹ́ kọ́kọ́ yìí ti bàlágà májẹ̀mú kẹta ni pé kó jẹ́ tó ní làákà yìí wọ́n á ní òkè ẹni tó bá jẹ́ pé ó máa ń ọpọlọ ẹ̀ máa ń sùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan á tún dájú padà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá jẹ́ táyì tọpọlọ dájú ló sọ pé ẹlẹ́hàá máa lọ òun ẹ́ a máa apply ṣùgbọ́n tó bá jẹ́ ìkan nínú àwọn àkókò tuntun ní ẹ̀yọ lẹ́nu ni wọ́n ní ká má kàkún wọ́n wá ní ṣùgbọ́n tó bá jẹ́ pé ó mutí ó fi ọtí pa làákàyè ara ẹ̀ nínú ìdájọ́ ẹ̀ àwọn àfa tó tún méjì mẹ́fà eléyìí. àwọn kan ní nípa pé ó mu ọtí ó fi nǹkan tó jẹ́ haram ó fi pa làákàyà ara ẹ̀ wọ́n ní gbogbo nǹkan tó bá sọ kó máa múlò náà ní kí ẹ máa jẹ́ punishment fún torí pé ọlọ́run ọba sọ sí níbo ní èèwọ̀ kó má máa bo làákà ìwà débi kí á máa hùwà bàjẹ́ ẹni bá ti wá mọ̀ ọ́mọ̀ tó bá lọ gbé ọtí mu tó wá ń sọ̀kọ̀ púpọ̀ á máa jẹ́ kí nǹkan tó sọ yẹn kó máa múlẹ̀ tó lè máa jẹ́ punishment tó. àwọn àfáà kejì àwọn ní rárá wọ́n ní ìdájọ́ pé èèyàn mu tí ọlọ́run ọba ti sọ yẹn fún wa ọ̀rẹ́dì pé kí wọ́n ṣe ní kàwé rẹ̀ kí wọ́n nà ní ògógó. tó tó bá wá mu tí tó kéré tó wá ń sọ̀pọ̀ sísọ sí àwọ̀ ẹ̀ fẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ fọ́ ní ìsì ẹ̀ ẹ fẹ́ fi ìyà jẹ́ lẹ́sẹ̀ ní kí nǹkan tuntun ẹ máa múlẹ̀ ẹ mà fóun nìkan kọ́ lẹ fi ìyà yẹn àbí ẹlẹ́hà ẹ̀ tí ò bá mu jí ó ti ń kóba tó bá ń sọ̀pọ̀ sísọ tẹ ẹ wá ń sọ̀pọ̀ tó sọ yẹn o ó gbọdọ̀ múlẹ̀ lórí ẹlẹ́hà tó kẹ́lẹ́hà náà máa kẹ́rù tí ọ̀gùn tí ìbá fi ń sọ fún pé òun kọ̀ ó lè máa ránṣẹ́ fún máa bẹ̀rẹ̀ fún òun ìṣẹ̀mọ̀ta tó ń sọ̀kan tó ń sọ yìí. nípa báyìí à ń ṣàlàyé pé àwọn àká àtúntí méjì ká lè mọ̀ nítorí tá a bá gbọ́ títí wọ́n ní bọ́ọ̀bà kan ó lu bí yóò fi kọ̀yàwó ẹ̀ wọ́n lè ti sọpẹ́ tí ò bá nílà káì kò yẹ kó ka ọ̀rọ̀ ẹ̀ kú ìjọba yẹ kó ka ọ̀rọ̀ ẹ̀ kú bí àwọn àká kan ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn kan tó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ táwọn sọ òun ló kàn bí ìtòwájú àwọn èèyàn ní rárá wọ́n ní pé ìwọ̀n bá mu tí ó tó wá lóun kọ ìyàwó ìdájọ́ ọ̀mù tí ọlọ́run ọba ti jẹ́ pàmò tó kánà wọn ní gbogbogbò ni. tó lẹ́yìn pàmò ní gbogbogbò ní nǹkan tó sọ yẹn àní kàkún torí pé a máa kó náà sípò ẹni tí ò lọ́pọlọ. yálà nǹkan àláàlú ló gbé jẹ gbogbo ọpọlọ ẹ̀ mọ́lẹ̀ ní o àbí nǹkan haram lójó tó bo ọpọlọ ẹ̀ mọ́lẹ̀ wọ́pẹ́rẹ́ ìfì èèyàn tí ò bá ti ní làákàyè àbí tí làákàyè ẹ̀ bá kù lọ lásìkò tó bá ń sọ fún ìyàwó pé òun kọ̀ ọ́ wọn ní àwọn òórí ẹ̀rí tó máa sọ pé kó múlẹ̀ torí pé kí ni ìdíṣẹ́ ńlá tó lọ́nà àwọn àlẹ́ ìsọ́dà ó sọ mọ́ àdìgbò kan ó ní ọlọ́run ọba ti gbégègé sókè fún ẹni mẹ́ta nínú àlùmọ́ yìí ó ní àkọ́kọ́ àná ẹ̀ka ẹ̀fẹ́ sẹ́yìn ẹni bá wà lójú oorun nínú àlùmọ̀ ni gbogbo nǹkan tó bá ń sọ lásìkò tó wà lójú oorun yẹn gbogbo ẹ̀sẹ̀ tó bá ń dá lójú oorun ọlọ́run ọba nípa àmàláìka máa wùlọ̀ tó sílẹ̀ fún ẹnì kejì ọmọ kékeré tí ò sí ìbàlágà gbogbo ẹ̀sẹ̀ tó bá ń dá ọlọ́run ọba lòun ò ní ti bí àwọn màláìka ti gbé ìgbésókè fún ó lẹ́nu ìkẹta òun náà ni ẹni tí ọpọlọ ẹ̀ bá ń sùn ẹni táwọn ọpọlọ bá ń bá jà ẹni táwọn ọpọlọ bá ń bá jà títí tó ń tọ̀ wọ́n fi sàn ọlọ́run ọba ní àti gbégègbè sókè fún wọ́n wá ní àwọn ọpọlọ ara àwọn ọpọlọ náà ni kéèyàn mu sí kó má mọ ohun tó ń ṣe lóòótọ́ àfọwọ́fà ni bó ṣe jẹ́ pé ká mú kó yí lórí náà àfọwọ́fà ni ṣùgbọ́n èyí tó máa jẹ́ òfin òun náà nìkan tí ànábì sọ yìí pé téèyàn bá ti jẹ́ tí ò ní làákàyè lákòókò tó ń sọ fóun kọ ìyàwó ẹ̀ a máa kà fún. bí ẹ̀kọ́ ẹni bá mu sí yálà ní nǹkan halal, ní nǹkan tó mu ní o àbí nǹkan haram bí ọtí torí pé kì í ṣe haram nìkan ló máa ń pani níyè tẹ́lẹ̀ omiyin bá jẹ àwọn oúnjẹ kan wọ́n ló máa ń ní ìfẹ́ tó sì máa ń ní lára ẹlòmíì àwọn kan èèwọ̀ wọn ni kí wọ́n mu yogurt milk bá ti kan wọ́n bá mu wàrà tó kan ó ti ṣe máa ń pa ọlọ́kí bẹ́ẹ̀ ló máa ń pa àwọn náà àwọn àfáà wa ni gbogbo ẹni tó bá ti mú oúnjẹ tó òun máa ń jẹ tó máa ń pa làákàyè òun bẹ́ẹ̀ yẹn a jẹ́ pé ipò ọtí oúnjẹ ọ̀hún wà fún fóun náà jìnnà sí kó má máa jẹ mọ́ ṣùgbọ́n èèyàn wá jẹ oúnjẹ aláàlóká lọ́tí ni o àbó mu títọ́lọ́wọ́ bá ṣe ní àràmù táìmù sí làákàyè bá sùn lọ yẹn wọ́n ní gbogbo nǹkan tó bá sọ wípé òun ṣe alẹ́kùnrin tó bá ń pa láti lórí ìyàwó ẹ̀ láti ọ̀hún máa múlẹ̀. ṣùgbọ́n a ṣèwádìí ọtí tó mú yẹn ìyà tó yẹ kó tọ́ sí ní ìsọ̀rí à a máa fìyà yẹn jẹ. tó ti yé tó nínú àwọn ìpè méjì tá a tó fún àwọn afáà pé sí yẹn èyí tó fi wá lọ́kàn balẹ̀ òun ni mo sọ yìí. ṣùgbọ́n ẹni gbọ́ fáwọn afáà kan sọ pé even ló bá mutí tó bá ti ń sọ fún ìyàwó ẹ̀ òun kọ̀ kíkọ̀ náà ni kó máa jẹ́ náà ohun tí ó máa jẹ́ májẹ̀mú kẹrin nínú àwọn májẹ̀mú òun náà ni alkọ́dù wọ̀lẹ̀dẹ̀síà òun ni pé kéèyàn ní intention pé òun fẹ́ fọ̀yàwó nígbà tó sọ pé i divorce you kí ni ìtumọ̀ eléyìí akamájẹ̀mú mẹ́ta òun lọ́kọ́ ó ti bàlágà làákàyè ẹ pé ṣùgbọ́n lè sọ pé mo kọ̀ ẹ́ kó dẹ̀ má lánìyàn fún fẹ́ kọ́yàwó àwọn àfáàní ìbúdè example kéèyàn máa kọ́yàwó ẹ̀ lẹ́sìn ó ń kọ́ nídàájọ́ ẹ̀sìn kó wá dojúkọ wípé nínú ẹ̀sìn wa yìí tọkùnrin bá fẹ́ kọ̀yàwó ẹ̀ ó lè dojúkọ kó a sọ pé ìwọ bèláwù o mo kọ̀ ẹ́ ṣé ẹ̀ mọ̀ pé tó bá jẹ́ pé bèláwù gangan ìyàwó ẹ̀ jẹ́ ó ti pronounce nǹkan tá a fẹ́ gbọ́ àbẹ́bẹ́ẹ̀kọ́ tábà wọ amájẹ̀mú ẹ̀sẹ̀ kàkà síwájú òun lọ́kọ́ ó ti bàlágà ó dẹ̀ pẹ́ lórí ó pẹ́ lórí tó ó wá dojú ìyàwó ẹ̀ èèyàn a máa sọ pé ìwọ bìláwù mo kọ̀ ẹ́ tí ò bá sí kọ̀ǹdíṣọ̀n kẹrin yìí ni tẹ́lẹ̀ àwọn amúra tó ti máa fi ẹ̀rí dà lókù ṣùgbọ́n àwọn afáwa ni rárá wọ́n ní lópin ìgbà títí ìbá ṣe wípé òun fúnra rẹ̀ ní ìtẹ́ńṣọ̀n nígbà tó ń fò náà fi gbólóhùn yẹn wípé òun fẹ́ fọ arábìnrin yìí ni a jẹ́ pé tí májẹ̀mú mẹ́ta ta kọ́kọ́ kà sílẹ̀ yìí tó bá tẹ̀ péjú divorce tó fò náà fi ń kọ́ kò ní wà binding wọ́n wá ní àpèjúwe yìí tó kún fún wọn òun ni wípé kéèyàn máa pe èdè lárúbáwá sẹ́ni tí ó mọ̀ fún èdè lárúbáwá lẹ́nu wípé ẹ̀sìn ìsìláàmù ó fi kọ́ ayé pé ká sọ fún ìyàwó ẹni pé ọ̀lọ́kùnkùnkì tí bàbá wa tí ò àmọ́ lárúbáwá yìí kó náà wá dojú kọ ìyàwó ẹ̀ pé ìwọ bìláwù ọ̀lọ́kùnkùnkì tó bá délé ẹjọ́ tọ́nítò wọ́n ní kí àwọ̀ ẹ̀ lọ máa ṣe ẹ̀dà á ń lórí kíni òun ò kọ́ ó ti ẹ̀jẹ̀ tó ti ṣe gbólóhùn mo kọ̀ ẹ́ ṣùgbọ́n kò mọ ìtumọ̀ ẹ̀ tó ti ẹ̀ sìn wọ́n ní nípa pé kò ní àníyàn pé òun fẹ́ kọ̀yàwó nígbà tó sọ gbólóhùn yìí alẹ́kùn sẹ́láà mọ́ra nípa láti bẹ̀rẹ̀ sáàtì nígbà tí ò ti ní àníyàn pé òun fẹ́ kọ̀yàwó nígbà tó sọ gbólóhùn yìí wọ́n ní ká má kà á tuntun àtúntò a wá rí àwọn bíi ẹni márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n to kéèsì tiwọn sábẹ́ ẹni tí ò ní ìtẹ́ńṣọ̀n yìí nígbà tá a tún ti làákàyè wọ́n to ẹni tó sùn lọ ẹni tó dákú àtẹni tó mu tí tó pa ńlá káyè wọ́n tó mọ́ májẹ̀mú kẹta ẹni tó yìí làákàyè. nígbà tá a wá síbi having the intention wọ́n wá so bí ẹni márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ sábẹ́ àwọn tó jẹ́ pé wọ́n lè gbé jáde tí wọ́n má ní intention. ẹnì kíní wọ́n ní àlùmọ́tẹ́ ẹni bá ṣe mistake. kí ni tí wọ́n ẹni ṣe take yìí? òun ní pé onítọ̀hún bóyá ìkan àbí míì nínú àwọn ìyàwó ló fẹ́ kọ̀ ó wá dojúkọ ẹlòmíì ó wá fi orúkọ ẹlòmíì yẹn pé lágbájá mo kọ̀ ẹ́ ẹni tó pe orúkọ ẹ̀ náà ló dojúkọ òun náà ló sọ fún yín pé òun kọ̀ ṣùgbọ́n lórí ẹ̀mí ẹ̀ lọ́yìn ẹni ẹ̀kọ́ ló fẹ́ kọ̀ mistake ló ṣe àbí another example èèyàn tó jẹ́ wípé kò tiẹ̀ láníyàn fún ìfẹ́ ti gbólóhùn mo kọ̀ ẹ́ bóyá mo nífẹ̀ẹ́ ló fẹ́ sọ ṣùgbọ́n kíra tó fẹ́ ẹ̀ka tó nínú yàrá kíra sọ látẹ̀lé rọ́pò i love you i divorce you ló jáde lẹ́nu ẹ̀ wọ́n ní kí ni ká ṣe awo májẹ̀mú kìíní òun lọ́kọ́ àwọn májẹ̀mú kejì ó ti bàlágà àwò kẹta ó ní làákàyè ìkẹrin ó wá ń fi ọlọ́wọ́ bá fúra pé wọ̀ láàyè òun ní ìtẹ́sán fún ìfẹ́kọ̀ọ́. Now, àwa ò dórí ẹ̀mí ẹ̀ láti mọ̀ bóyá lóòótọ́ lóòótọ́ ó fẹ́ kọ́ àbí kò fẹ́ kọ́. Wọ́n wá ní ohun tí a máa fi ojú kéèkì sí ẹ̀rí. Wọ́n ní ta bá gbọ́ gbólóhùn yẹn lẹ́nu ẹ̀ àwọn fi àdí tó jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tó fi ń sọ wípé inna allaha wada'a an ummati al-khata'a wan nisyan wa ma tukrihu alayhi àdí tó sọ wípé ọlọ́run ti ṣe àmójúkúrò fún àlùkùnmọ̀ yìí lórí àbí nǹkan tí wọ́n bá fi ìgbàgbé ṣe àbí nǹkan tá a bá jẹ wọ́n nípa lé lórí láti ṣe kẹ́mi wọn ò dẹ̀ ṣe. a jẹ́ pé ẹni tó bá jẹ pé i love you tí àìdìbò tì bá kú sí lẹ́nu ó lè rí ibi sábí lábẹ́ àdéhùn yìí. àwọn àfáà wa dáhùn wọn ní bẹ́ẹ̀ ni wọ́n ní ṣùgbọ́n láti máa fún àwọn ọkùnrin nígbà láàyè tí wọ́n máa rí ibi sábí wípé nígbà táwọn sọ ọ̀tọ̀ ní nǹkan táwọn ní ní èrò ọ̀la àtẹ̀yára sáfàwọn lẹ́nu ni wọ́n ní irú òfin nínú títọ̀ yìí á máa múlẹ̀ nílé ẹjọ́ sẹ̀ríà ọ̀dọ̀ ọlọ́run ọba torí àníyàn ẹ̀nìkan ni òsì ní jẹ́ sọ̀la ṣùgbọ́n tó bá ti lè sọ síyàwó ẹ̀ wípé kóbìnrin ẹ̀ mọ̀ wípé ó ti gbóhùn ní ìbọ́ọ̀sì kan nínú mẹ́ta tó ní kápá ẹ̀. a mi ṣe ìkọ́lé ṣe o ṣùgbọ́n mistake yẹn ó hàn sọ lọ́wọ́n ọba dẹ́dà lọ́dọ̀ ọlọ́run ọba kò ṣe sọ̀lá lọ́dọ̀ ẹ̀dá nígbà tá a ti gbọ́ pé ó pe gbólóhùn sọ̀lá fún yẹn wọ́n ní kóbìnrin yẹn ka as one sọ̀lá torí pé fáàbá apply ẹ̀ kò fẹ́ sẹ́ni kan lábẹ́ sánmà tó máa kọ obìnrin tí ò ní lè sọ pé òun ò ní lérò láti kọ́ nígbà tójú ẹ̀ e bá wálẹ̀ tán ó tó tó ti náà ìyẹn náà gẹ́gẹ́ bí ìtàkọ́kọ́ àwọn àáfàá bára wọn fà á táwọn kan ní rárá kò yẹ ká kàkún wọ́n wá ní ṣùgbọ́n o ẹ jẹ́ ká mọ ìyàtọ̀ láàárín ẹni tó ṣe mistake àti ẹni tó ṣàwàdà ẹni tó ń ṣàwàdà ni wípé ó ń pín báyàwó ẹ̀ ṣeré ó wá ní ìdàlí mo kọ̀ ẹ́ wọ́n ní ìyẹn wọ̀lá níwájú ọlọ́run ọba sọ̀lá kan tó bá ti ẹni ẹ̀sọ́ tó mo kọ̀ ẹ́ kódà tó bá wá sọ fún tó wá ní àmì òjẹ̀ ní ilẹ̀ mò ń ṣàwàdà ni torí pé ó mọ̀ sí wọn gbólóhùn sọ̀lá gbólóhùn ọ̀hún ò dẹ̀ bọ́ sí lẹ́nu gbà ìlú jẹ́ ó di ìdí mi lọ́kàn pé òun fẹ́ lo gbólóhùn yìí ṣùgbọ́n ó fẹ́ ti ṣeré ni wọ́n wá ní gbogbo gbólóhùn tí ìdájọ́ ẹ̀sìn bá ti rọ̀ mọ́ àfẹ́ tó jẹ́ nǹkan tá a máa fi ṣàwàdà òun làmẹ́bìtì ń sọ wípé àwọn nǹkan mẹ́ta kan àtòdodo wọn àti eré wọn òdodo ọlọ́run bá kà fún ìkànnú ẹ̀rí nìkà pé kí èèyàn sọ fún ọ̀rẹ́ pé ó fún ẹ lọ́mọ mi ń tọ̀ ń wá ní ẹṣẹ́ wá ní àpò ń ṣeré mi o àbí kéèyàn sọ fún ìyàwó pé mo kọ̀ ẹ́ kóbìnrin wá ní ó dá mo bẹ̀rẹ̀ nígbà mẹ́rin kó wá ní mò ń ṣeré mi ìkẹta òun ni pé ìyàwó téèyàn bá ti wá kọ̀ kó wá ní mo ti gbà ẹ́ padà ìyẹn wá ní kò ẹ ṣé àfa wá ní mo ń ṣeré yìí o máa bá ìgbà ẹ lọ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ànábì ni téèyàn bá fi wọ́n ṣeré gan ọlọ́run ọba ti kà wọ́n fún tó wọ́n wá ní ìyàtọ̀ wà láàrin ẹni tó ń fi tọ̀ láti ṣeré àti tó ṣe ní téèkì èyí tó ṣe ní téèkì yẹn ọlọ́run ò ní bí torí pé ó mọ̀ lórí ẹ̀mí pé òun ò láníyàn fóun fẹ́ fọ́ ọ́ ṣùgbọ́n nílé ẹjọ́ ṣẹ̀rí àwọn ni a ní kíyàwó ẹ̀ lọ ṣe ìjà torí pé a ní fẹ́ fáwọn èèyàn láǹfààní pé wọ́n máa sọ fáwọn kọ̀yàwó àwọn ò mọ̀ àwọn ò ní intention láti ṣe mistake ní tí gbọ́dọ̀ ń bá ti jáde ní ẹnu ẹ̀ náà. nínú àwọn tí wọ́n tún kò sábẹ́ ẹni tí ò ní intention almukra ẹni tá a bá jẹ nípa ẹni tí wọ́n jẹ nípa tí wọ́n fọ́ ọ̀sẹ̀ láti sọ pé òun kọ ìyàwó ni aríáyà ọlọ́run ọba kan tó sọ yí pé ìyẹn sórọ́tù náhùn chapter fifteen verse one oh six. Aya yìí ni man kafara billahi min ba'di imanihi gbogbo ẹni bá ṣe àìmórí tọ́lọ́wọ́n ọba tó bá ṣe àìgbọ́lọ́wọ́n ọba gbọ́ lẹ́yìn tó ti kọ́kọ́ wọnú islam ó ní àyàfi ẹni tó bá jẹ́ pé ńláman ó kiri àwọ̀ kọlùbùbù mùsùlùmọ̀ inú bìtìmá àfẹni tó bá jẹ́ pé wọ́n jẹ nípa láti sọ gbólóhùn kúkú tí òòwú lórí ẹ̀mí láti ṣe gbólóhùn kúkú tó fi ń káwọn kèkèrí tí wọ́n gbà fáàmù tí wọ́n tọ́tọ̀ ẹ̀ débi pé tí ò yẹ kí mùsùlùmí sọ nípa òjíṣẹ́ ńlá kó wá fẹnu ẹ̀ tọ́ tá a bá gbọ́ ẹni bá lè sọ orí eléyìí ó ti kúrò ní islam ọlọ́run wá ń yanjú irú àwọn problem bẹ́ẹ̀ pé ẹni tó bá jẹ́ wípé wọ́n jẹ́ nípa láti pe gbólóhùn kúkúrò ni ó ní òun ò ka ń tó sọ fún nǹkan kan wọ̀lá tí mọ̀nyíṣẹ́ra àbẹ̀lẹ̀ kúkúrò sọ́jọ́ra ní fún àlẹ́ ìlú ìwádọ̀ bóyá lọ́wọ́ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ó pinnu pídọ̀ ó wù dórí ẹ̀ yìí wípé kóhùn ó pe gbólóhùn kúkúrò ajẹ́pẹ́rú ẹni bẹ́ẹ̀ òun ọlọ́run ọba ti kà á fún kéèkì èyí. ìgbà tí wọ́n wá ń yẹ kéèsì ẹni tí wọ́n bá jẹ nípa pé kọ arábìnrin ẹ tí wọ́n ń yẹ̀ wò àwọn kan wọ́n ní wọn ò bá jẹ́ nípa wọn ò bá má jẹ́ nípa tó bá ti lè sọ pé mo kọ̀ ẹ́ mo kọ̀ ẹ́ yẹn náà láàmú àbùkù àwọn kan wá ní rárá ọlọ́run ọba ti gbé nǹkan tó ju ìyàwó kíkọ̀ lọ ó ti gbé sílẹ̀ fẹ́ni tí wọ́n jẹ nípa kò wá yẹ kí ìyàwó kíkọ̀ tí wọ́n á lágbára jẹ̀sìn islam lọ ó lẹ́ni tó jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ nípa kó sọ fóun òṣèlú àmì mọ́ ọlọ́run ọba lòun ò ká fún tètè rí a jẹ́ pé irú ẹ̀ bá sọ fóun ò fẹ́yàwó òun mọ́ kíkọ obìnrin kéré lẹ́gbẹ̀ẹ́ jíjẹ́ tètè rí náà kò eléyìí náà fún fún un àti pé yàtọ̀ sí ọ̀rọ̀ tó wà nínú àyà tọ́lọ́wọ́n bá sọ yìí a tún rí hadith tá a ti sọ lẹ́ẹ̀kan wípé ọlọ́run ọba lòun ti àmójúkúrò fún àlùkòmọ̀ yìí lórí nǹkan mẹ́ta one ohun tí wọ́n bá ti àṣìṣe ṣe two ohun tí ìgbàgbé bá mú wọn ṣe and three ohun tá a bá jẹ wọ́n nípa láti ṣe tọ́lọ́run bá ti ní kànlẹ́bì sọ pé pé ohun tí wọ́n bá jẹ yín ní fáláṣí pé owó òkà fún àwọn àfáà ní ohun tó dáa jù náà ni pé ká má ka sọ̀ láti fún tó bá jẹ́ pé wọ́n fọ́ ọ̀sọ́kùnrin láti ṣe sọ̀ láàfin. ṣùgbọ́n kí ló ń jẹ́ pé wọ́n fọ́ọ̀sì ni ìyẹn ní ìdàlàyé bákòjúwe tí sálẹ̀ yìí lájọ òun fọ́ọ̀sì òun fẹ́ rọ́bà tó òun fẹ́ ni tí wọ́n bá fọ́ọ̀sì èèyàn kí làwọn àfáàfà kún fọ́ wọ́n ní fọ́ọ̀sì ni pé kárí ìmáàmù fọ́tò mi ó ní kó jẹ́ pé ẹni tó ń pàṣẹ pé ká ṣe é yẹn àwọn májẹ̀mú mẹ́ta wọ̀nyí pé ti lọ́wọ́ ẹ máa wò nọ́mbà wán anyakuna min kọ́dírín bisultan àwùtàgọ́lùb kàlífì àwùnáhùwà kó jẹ́ pé ẹni tó pàṣẹ fún wa tá sọ pé fọ́ọ̀sì wa yẹn kó jẹ́ pé aláṣẹ ìlú ni aláṣẹ ẹ̀mí tó jẹ́ yẹn ó ń jẹ́ fẹ́rù bà wá bí àwọn kábíyèsí ayé ìjọun tó jẹ́ pé ẹni bá ti lòdì tó kù wọ́n lè ní kí wọ́n torí ẹ̀ kalẹ̀ àbí kí wọ́n lọ sí mọ́lé ẹ̀wọ̀n gbére tó bá jápá láṣẹ tó jọba yìí ni ló wá ní lágbájá apá láṣẹ kó kọ̀yàwó ẹ̀ àbí olè tó múbọn lọ́wọ́ àbádá ló wá ní kọ ìyàwó ẹ̀ wọ́n ní tó bá jẹ́ pé irú ẹni báyìí ló pàṣẹ yìí tẹ́ni tó sọ pé òun kọ́ ìyàwó bá ní wọ́n fọ́ọ̀sì òun ni ó ṣe é gbọ́. wọ́n lẹ́lẹ́kejì ayẹ̀kúnà ní mánìyẹ sẹ̀dúrúbùhù dọ́rbán kẹfìrán kàlùkọ́tìmí wà dọ́rbì sẹ̀dí wàlùkọ́ì wàlùhàb. kó jẹ́ pé ẹni tó pa wá láṣẹ yìí ó ní agbára láti gbẹ̀mí wa bó ti ẹ̀jẹ̀ kọ́lọ́wọ́ ọba ló ń bẹ̀ yìí ṣùgbọ́n a máa fi rán àwọn ẹrú ẹ̀ sí wa. tó bá jẹ́ pé tó pàṣẹ pé ò gbọ́dọ̀ má kọ yìí a rí pé ó wà nípò kan tó ti lágbára pé kó ní kan pa wá kán dẹ̀ tó rí wa kalẹ̀ àbí kí wọ́n nà wá ní ànà ṣe léṣe àbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n ti ní mọ́lé fúngbà tó pẹ́ wọ́n ní tó ń tọ̀hún bá jẹ́ ẹni tó nílò àṣẹ yìí àbí ányágun nípa àlàgọ́ nìyí lùgbù olùwàrí ìdí ìlànà ìdìbò ìlànà àtọ́lẹ̀bọ̀gùn àbí bẹ́ẹ̀ kọ́ ó lè má láṣẹ ọ̀hún ṣùgbọ́n àwa tó ń pa láṣẹ àròkó ní ìtumọ̀ àròkó ní ni pé ìṣò ní kábíyèsí ìkọ́nú àwọn ẹmẹ̀wà ẹ̀ ni ẹ̀rú wá ń bà wá pé à lágbájá kẹ̀dẹ̀rẹ́ bó ṣe súnmọ́ kábíyèsí tó gbogbo tó bá sọ fún kábíyèsí tó òun fẹ́ kábíyèsí náà máa ń bá a fẹ́ tí n bá kọ̀ ó lè ní kán wá gbé mi kán sì mọ́lé ó lè ní kán torí ìrìkalẹ̀ tú àṣẹ tí kábíyèsí máa fẹ́ pa látara pé ẹni yìí ti fẹ́ kó ìṣe bẹ́ẹ̀. torí náà tó bá jẹ́ pé àwọn kọ̀ǹdíṣọ̀nù wọ̀nyí ó pé sára ẹni tó pa wá láṣẹ pé ọ̀yàwó ẹ̀ ìgbà náà la tó lè sọ pé àwọn láì wọ́n tọ́ọ̀sì ni. irú ẹ̀ náà wà fún nìka kéèyàn tó sọ pé wọ́n fọ́ọ̀sì mi ni ó ń láti jẹ́ ẹni tó ṣe rí pé ó ń láti jẹ́ ẹni tó ṣe rí pé tí wọ́n bá pa láṣẹ tí ò bá jẹ́ o ìkánná àwọn ta kàsílẹ̀ yìí onítọ̀hún ní agbára láti fi jẹ́ níyà. ṣùgbọ́n alekun salam àfẹ́bínú bàbá ẹni àfẹ́bínú ìyẹ ẹni wọ́n wá ní lágbájá ṣe é mo wá ṣe é mo wá ń sọ létàrọ̀ wípé wọ́n fọ́ọ̀sì mi ni àwọn àfọ́ òkà fún fọ́ọ̀sì èyí tó jẹ́ fọ́ọ̀sì òun ni wọ́n ṣe lálàyé yìí torí pé sọ̀hábí tọ́lọ́wọ̀n bá torí ẹ̀tọ́ àyà yìí kalẹ̀ àwọn kùrẹ́ì tí wọ́n mú wọn fẹ́ pani wọ́n wá ní kó sọ oríṣiríṣi nípa òjíṣẹ́ ńlá òun náà wá sọ nígbà tó sọ tán tí wọ́n fi sílẹ̀ ó bú sẹ́kún ó wá sáwá bá nàlẹ́ pé yàrá òfin lọ́lá tí òun ti di kèké ní báyìí wọ́n ní kóun sọ báyìí kóun sọ báyìí kóun sọ báyìí nípa ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ní ṣé ó dórí ẹ̀mí ẹ̀ onírara kò dórí ẹ̀mí wọn ànábìrì tí wọ́n bá tó gbọ́ ẹmú nígbà míì wọn bá tún ní ojú ṣe báyìí fún bẹ́ẹ̀ ṣe. tó túmọ̀ sí pé tí kì í bá ṣe kí wọ́n fẹ́ gba ẹ̀mí wa wọ́n lágbára àti ìyà tó le tóro láti fi jẹ wá ìgbà náà la lè sọ pé à márèèjì yẹn o wọ́n fọ́ọ̀tù mi ni ìgbà náà lọkùnrin tó lè sọ pé divorce mo pronounce yẹn o mi ò sínú freedom pronounce yẹn wọ́n fọ́ọ̀tù mi ni otherwise gbogbo gbogbo divorce tó bá ti ń sọ àmàmúlẹ̀ so ẹni tó ṣe mistake àti ẹni tí wọ́n fọ́ wọ́n pa àwọn méjèèjì yìí pọ̀ lábẹ́ having the intention for divorce. ẹnì kẹta nínú wọn bákan náà à wọ́n ní ká tó mẹ́nu kúrò lórí wọn jẹ nípa yìí ẹnì kan wà tá a lè jẹ nípa tòun fi pa jẹ nípa divorce a máa múlẹ̀ òun náà lẹ́ni tó bá jẹ́ pé ó ń fẹ̀tọ́ obìnrin dùn ún àwọn ẹ̀tọ́ ẹ̀ tó ní ṣe pẹ̀lú ilé gbígbé oúnjẹ jíjẹ kò ṣe ojúṣe tóbìnrin ó pàtì arábìnrin yìí wá ké lọ bá adájọ́ sẹ̀ríà wọ́n wá pa láṣẹ pé máa fún obìnrin yìí lẹ́tọ̀ọ́ ẹ̀ lópin ìgbà tó bá fẹ́ kó jẹ́yàwó fún ẹ kò wá gbà sáwọn adájọ́ sẹ̀ríà lẹ́nu irú ẹni bẹ́ẹ̀ adájọ́ lẹ́tọ̀ọ́ tóbìnrin ọ̀hún bá tún ké wá ba wípé ó dáa o tó bá ṣe tán arábìnrin àwa rẹ́dì láti pa ọkọ ẹ láṣẹ yín pé o ò jẹ́yàwó fún mọ́ ẹ rí i pé wọ́n pọ̀ ọ̀tẹ̀ náà ni kódà tán bá ní kó pronounce ẹ̀ ó lè ṣagídé pé òun ní pronounce ẹ̀ adájọ́ máa pọ̀ ọ̀tẹ̀ yìí pé a ti pronounce box on your behalf arábìnrin ilẹ̀ lọ fẹ́ ẹlòmíì bákan náà wọ́n ń pè kankan ní azehar táwọn lárúbáwá máa ń ṣe láyé àtijọ́ tọkùnrin máa fẹ́ fi ìyà jẹ ìyàwó ẹ̀ láì ní jẹ́ kó lọ fẹ́ ọkùnrin míì tí ò dẹ̀ ní kó mọ àwa pàtì pẹ̀lú kó sọ wípé ìyàwó òun ẹ̀yìn ẹ̀ dàbí ìyá òun ọlọ́run ọba pàṣẹ nu kọ̀ọ̀rán ni pé gbogbo ẹni bá tó gbólóhùn yìí jáde a ṣe sùúrù fún fún oṣù mẹ́rin wípé tó bá fẹ́ pa obìnrin yìí sì fóṣù mẹ́rin èmi ọlọ́run ọba mú sùúrù fún lẹ́yìn oṣù kẹrin máa wọn kọ́ ó máa dàwó so ẹni tó bá wá jẹ́ pé lẹ́yìn tó pe gbólóhùn yìí kò súnmọ́ obìnrin tí oṣù kẹrin ti pé arábìnrin wa ní òun tọrọ ọ̀yọ̀ǹda ó wá lóun pọ̀ òun ò ní tọ̀ láàfẹ́ ẹ̀ arábìnrin bá lọ bá adájọ́ sẹ̀ríà wọ́n máa fọ́ ọ̀tọkùnrin ọ̀hún pé to land the kóbìnrin yìí lọ rí ẹ̀tọ́ ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì so nínú àwọn tí wọ́n fẹ́ pé wọ́n fọ́ to land tí divorce wọn ò ní múlẹ̀ a yọ àwọn tó bá jẹ́ pé adájọ́ ló fọ́ọ̀tù wọn lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí wọn mú sí ààyè ẹ̀. náà ẹnì kẹta nínú àwọn tí a lè sọ pé wọn ní intention òun náà ni alẹ́gbọ̀dọ̀báàmù ẹni tó máa ń bínú ìbínú tí máa yani níwèrè ọlọ́run má dàá bírú ẹ̀. náà tẹ̀rí wọ́n ti ṣáìdì rẹ̀ pé kò bínú rárá rárá bẹ́ẹ̀dà ọlọ́run kan bá wà tí wọ́n ní kì í bínú rárá rárá àléébù ni kì í ṣẹyìn torí pé béèyàn ṣe lè wò kó dáa tó kò ní dáa tó jíṣẹ́ ńlá sọ́nà láwà alẹ́ ìfẹ́lẹ̀ ànábì àmọ́ àbínú ṣùgbọ́n ohun tó máa ń dóhun nínú yàtọ̀ sí tó máa ń dènì àtẹ̀yìn nínú téèyàn bá sọ̀rọ̀ sáwàtà rẹ̀ kó rí wa pé a máa ń bínú tó bá sọ̀rọ̀ tá a rò pé ó fẹ́ fi ẹ̀tọ́ wa a máa ń bínú táwọn èèyàn bá sọ ohun tá rò pé wọ́n fi kó tiwa kéré a máa ń bínú ó túmọ̀ sí pé a fi ń tara fúnra wa ni òjíṣẹ́ ọlọ́run a máa tún ojú a máa ọba ìtumọ̀ eléyìí ni pé jẹ́ pé ẹni tó ṣe bí ẹni fẹ́ ànábì lè má bínú sí ó ní sùúrù púpọ̀ fún yẹn ṣùgbọ́n ẹni tó fẹ́ mú ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní báwo ló ṣe tó tó fẹ́ fàyàbí kákàndá ojú ànábì a máa pọ́n irú ẹ̀yìn bẹ́ẹ̀ ká máa sọ̀rọ̀ ẹlòmíà ní nínú orí ibú wo ni wọ́n ń ṣe irú yẹn wọ̀lá ìsìkì bá ṣe tó ń tọ̀ ń ṣe tẹ́wọ́bà tó ń ná orí ibú gbólóhùn kúkú ni torí pé ọlọ́run ọba tó sọ kùránù kalẹ̀ ló sọ súnmọ̀ náà kalẹ̀ èyí tẹ̀mí ẹni ò báyìí sí ìrọ̀ fún ká máa bẹ lọ́run kọ́ lọ́run rọ̀ wá lẹ́mìí fún un ṣùgbọ́n kéèyàn wá wo ìṣe yìí tòun ti pé wọ́n ti kì sọ́dọ̀ òjíṣẹ́ ńlá tó wá fẹnu àtẹ́sọ̀rọ̀ ẹ̀ wọ̀láhì gbólóhùn tó jẹ́ pé ayínú bọ́lọ̀ ṣe fẹnu koran kò tó nǹkan ó wẹ́ lójú ti yín ọlọ́run ọba ti lóhun kà fún ó lè múyàn kúrò nínú islam àwọn nǹkan kéékèèké báyìí táwa kì í kà fún ní máa mújọ ànìmẹ́bì yìí táwọn èèyàn bá rọ́lu ọgbà ọlọ́run ọba tí wọn ò ká fún fún òun náà máa ń bínú ṣùgbọ́n bínú tiẹ̀ a máa fi ṣọ́ ààlà ọlọ́run ọba ni. nípa báyìí a ní kọ́ wá sọ pé èèyàn kì í bínú rárá rárá tó túmọ̀ sí pé kò sí nǹkan tó sọ kódà bó bá ń fà nábìyà lójú ẹ̀ yóò máa rẹ́rìn-ín ni ìyẹn kì í ṣe ẹyìn èébú nìyẹn ṣùgbọ́n lágbájá ó ní sùúrù púpọ̀ bẹ́ẹ̀ ni ẹyìn nìyẹn náà ìbínú wọn pé oríṣiríṣi wọn ní ìbínú kan wà tó jẹ pé bó ṣe ń ṣèyàn tó èèyàn á máa mọ ohun tó ń ṣe kò fẹ́ẹ̀ sọkùnrin kan tó máa sọ fún ìyàwó ẹ̀ pé òun kọ́ láì jẹ́ kó ń bínú lọ́wọ́ ló ti sọ bẹ́ẹ̀ so wọ́n ní tá a bá ń sọ pé ni kí ò ní intention láti kọ obìnrin àwọn tí wọ́n máa ń bínú pé ìbínú wọn ó lè yà wọ́n níwèrè pé pé tó bá ń ṣe gbogbo ara a máa gbọ̀n bí ẹni tí bà mú ni nǹkan tóun gan ń ṣe kò mọ́ eléyìí làwọn àfáà kan ní tó bá pronoun divorce ẹni tá a bá mọ̀ pé wù bínú wèrè yẹn ló ń ṣe time tó pronoun divorce yẹn tá a bá rí àrídájú pé àwọn ìtọ́kasí wà tó ṣò pé ó sọ làákàyè ẹ̀nù ní píríọ̀dù yẹn a jẹ́ wípé mo kọ̀ ẹ́ tó bá sọ fún ìyàwó ẹ̀ kò ní múlẹ̀ ẹ̀jẹ̀ jẹ́ kí n yan eléyìí dáadáa kò fẹ́ẹ̀ sí brọ́dà kan fẹ́ tó máa sọ fún ìyàwó ẹ̀ fóun kọ́ tí kì í ṣe kó ń bínú lọ́wọ́ tó ká má wàá dìímú kí wọ́n ti lẹ́gbẹ́ wáyé pé ìbínú ló ti kọ̀yàwó kò ní mú ìbínú rí tá yìí in a million people bóyá la máa fi lẹ́nìkan tó ń ṣe táìm tó bá ń ṣe ń tọ̀hún bí wèrè ni yàtọ̀ sí pé mo kọ̀ ẹ́ tó máa sọ sí òní mọ̀ fóun sọ àwọn nǹkan míì láti accompany action ẹ̀ tó máa ṣòpè ní táìmì yẹn o ó ya wèrè temporarily lóòótọ́ so irú ìbínú yẹn làwọn àfáà ní bẹ́ẹ̀ ni ẹni tó bá ń ṣe ká má kàkún tó bá sọ yí pé òun kọ obìnrin whereas àwọn apá kan nínú àwọn àfáà wọ́n takú lórí pé tó bá ti lè sọ pé òun kọ́ ìbínú ẹ̀ tó ń ṣe àwọn òfẹ́ mọ́ wípé a máa múlẹ̀ náà àwọn tó wá ní rárá ká má kà fún wọn mú àdìsí kan wá nínú sunan abidawo wípé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó ní látọ̀lákọ́ wọ́lá ìsákọ́ ní ìjọ̀dọ̀lá tọ̀lá kò múlẹ̀ ìṣá títú ẹrú sílẹ̀ náà ò múlẹ̀ tó bá jẹ́ àkókò tọkùnrin bínú tí máa ìbínú tí máa yani ní wèrè torí pé ó fa làákà iye ẹ̀ lákòókò yẹn allah no vex now ẹnì kẹrin tí wọ́n kò fábẹ́ ẹni tó lè má ní intention sọ̀lá tó dẹ̀ máa pè jáde àtẹ̀sí ọmọ tó bá jẹ́ dìdìrìn now kéèyàn má gbọ́n yàtọ̀ sí kéèyàn jẹ́ dìdìrìn o now ọmọ tí ò gbọ́n àwọn nǹkan tá à ń ṣe normally a lè ṣe ṣùgbọ́n lè má ní àròjinlẹ̀ lórí kí ló tọ́ kí ni ò tọ́ irú ilé ìkọ́là ń sọ ẹni tó jẹ́ dìbìrìn bí ọmọ twenty something years tó jẹ́ pé tó bá lọ tó bá lọ sọ̀ gan á sì ní nǹkan máa clean fún àwọn malformation kan máa sọ pé máa ń fà nínú ọpọlọ ọmọ àti oríṣiríṣi táwọn doctors máa ń sọ now ní èyí yẹn twenty something ó sì lè máa jákọ́ lẹ́nu bí ọmọ ọdún méjì irú yẹn làwọn kan ní ìrìndó yẹ kí kọ̀lá àtẹ̀ múlẹ̀ bí ó dàbí ẹni pé ibi táwọn àfáà ti ìbí náà ni pé bẹ́ẹ̀ ni àmọ́ ẹ̀rí tó sọ pé kíkọ̀ láàfẹ́ má múlẹ̀ torí pé kì í ṣalá àrùn ọpọlọ àrùn ọpọlọ kọ́ ló ń bàjà ọpọlọ ẹ̀ lè má jiná tó tàwa yòókù wọ́n ní nǹkan tá a sọ̀rọ̀ pé ọlọ́wọ́n bá pa wá láti pé ká má ṣe òun ni pé property wa ọlọ́run ọba ṣe léèwọ̀ tó bá ti sí ìkí àìró àwọn ẹni bẹ́ẹ̀ toró ṣe déédéé pé kéèyàn ṣáná sí náírà tó ọlọ́run ṣe léèwọ̀ fún wa pé pátí pọ́pátì wa sí ìkí àwọn tó bá jẹ́ dìbìrìn ẹ̀dá ṣùgbọ́n lópin ìgbà tọ́lọ́run ò sọ pé wọn ò lè ṣe marriage àmọ́ nǹkan tó sọ pé tó bá pronounce divorce pé kí divorce wọn wà múlẹ̀ nǹkan tí àwọn àfàṣọ nípa ẹnì nínú àwọn tá a lè sọ pé wọ́n lè má ní intention nìka wọ́n ní almarid ẹni tó wà ní dùbúlẹ̀ àìsàn tó jẹ́ pé ìdùbúlẹ̀ àìsàn yẹn ló bá rí kọjá sí alkiyama aleykum salaam rahmatulah barakati tó jẹ́ pé ìdùbúlẹ̀ àìsàn yẹn òun ló bá rí kọjá sí alkiyama wọ́n ní àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé tí wọ́n bá ti ń ṣàárẹ̀ tí wọ́n ń ròyìn pé bóyá làwọn lè yé ìkan àbíbì nínú àwọn ìyàwó wọn tí wọn ò fẹ́ kó jogún àwọn wọ́n máa ń pronounce divorce wọn ní dùbúlẹ̀ àìsàn yẹn ó ti ṣẹlẹ̀ rí now àwọn afá wa ń ṣe mọ̀ wípé ọkùnrin tó wà ní dùbúlẹ̀ àìsàn bóyá ọlọ́jọ́ pípẹ́ àbáwọn dókítà ọ̀sẹ̀ ti sọ pé nǹkan báyìí báyìí tó ń ṣe yìí wọn ń sábà rí ìwòsàn fún un ó pẹ́ títí bóyá ọdún kan ọdún kan àbọ̀ ó máa ń sábà gbẹ̀mí òun náà tún wá wò pé bóyá lòun lè yé eléyìí ó wá wò yìí tó wù ú nú àwọn ìyàwó pé tóun di sinhẹ́rì tóun ò fẹ́ kí ogún òun fún ó wá sọ fún pé lágbájá òun pọ̀ ní ìdílé àìsàn yẹn àwọn àáfàá ní àtọ ẹni lórí ẹ̀ ṣé kó múlẹ̀ ni àbí kó má múlẹ̀ àwọn kan ní tó bá dá wa lójú pé ó fẹ́ fi gba ẹ̀tọ́ kúrò lọ́wọ́ arábìnrin yìí ló ṣe sọ wípé divorce ẹ̀ òun divorce ẹ̀ wọ́n ní ká má ka divorce yẹn fún wọ́n wá mú àwọn afẹ́r àwọn àsọsílẹ̀ méjì tó tí wọ́n fi tí wọ́n fẹ̀yìntì láti sọ pé divorce irú ọkùnrin ẹ bá pronounce kò ní múlẹ̀ wọ́n mú àwọn ẹ̀rí méjì wá. ìkíní òun ni pé um, Umar ibn al-Khattab kí ìkẹlọ́ máa bá wọ́n ní sọ̀hábì kan tó ń jẹ́ Ghailan bin Salama as-Saqafi wọ́n ló kọ àwọn obìnrin ẹ̀ tọ́lọ́kọ̀ Ghailan bin Salama as-Saqafi nisa'ahu wa qassama amwalahu bayna banihi fi khilafati Umar hadithi a máa rí nínú Musnad Abdurrazzaq wọ́n lọ́kùnrin yìí nígbà tó rí pé ó kú dẹ̀rẹ̀ kóhun kú ó ti ń rí àpẹẹrẹ tó bóyá lòun máa yí nǹkan tó ń ṣe òun ó wá fún gbogbo property ẹ̀ ó pín fún àwọn ọmọ ẹ̀ ó wá kọgbà àwọn ìyàwó ẹ̀ sílẹ̀ ọmọ rẹ̀ ni khalifa ń gbà yẹn wọ́n ní ọmọ rẹ̀ wá pè é wípé wọ́n láàyè inú ìlà ara ṣe ìtọ́nà tí màá yẹ tìlẹ̀ fún mi náà sẹ́mi rí òkè ọmọ rẹ̀ ni ó jọ bí ẹni wípé àṣẹ ìtọ́n tí máa lọ jí ọ̀rọ̀ gbọ́ ní sánmọ̀ fún àwọn tí máa woṣẹ́ àwọn àjọ̀nù gẹ́gẹ́ bá nẹ́bí ti sọ wọn a máa bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ àwọn àjọ̀nù á lọ máa fẹ́ gbọ́ ohun táwọn màláìkà bá ń sọ fúnra wọn nípa kádàrà lágbájá kádàrà tàmọ̀dò ànẹ́bí ní nǹkan tó bá wá gbọ́ wọ́n wá fi ọ̀pọ̀lọpọ̀ irọ́ wọ́n á fi kún wọ́n máa wá sọ fún àwọn tí máa wùṣẹ́ tó fi jẹ́ pé nígbà míì wọ́n á sọ míì tí á bá wa mu wọ́n á sọ míì tí ò ní bá mu kò ní ṣàwálé mọ̀ nígbà táwọn ẹbí ti ní wọ́n ń gbọ́ kọ̀ọ̀kan ṣùgbọ́n irọ́ tí wọ́n fi ń wé ó pọ̀ ju òdodo inú ẹ̀ lọ. Umar wá ń sọ fún Raylan, ó ní ìwọ tó kọ àwọn ìyàwó ẹ tó wá pín gbogbo dúkìá ẹ fáwọn ọmọ ẹ. Ó jọ bí ẹni pé àṣetáàní rẹ ti lọ jí gbọ́ tó kú ẹ ti ń bọ̀ ni. Umar ní nípa báyìí, la ilẹ̀ tó rọ́jà ìnìta àti wọ́tẹ́rì jẹ̀ fi máa lé la èmi umar tí mo wá jẹ́ aláṣẹ tí mo mọ̀ wípé ó fẹ́ fi ń tó ṣe yìí dun àwọn obìnrin wọ̀nyí lẹ́tọ̀ọ́ wọn ni èmi kọ́ ẹ́ láṣẹ wípé tó o bà wọ́n padà tó o bá ṣe bẹ́ẹ̀ tó o bá kú umar lòun búra wípé gbogbo dúkìá tó pín fáwọn ọmọ yẹn òun ó gbà lọ́wọ́ àwọn ọmọ yẹn òun á dẹ̀ fún àwọn obìnrin yẹn ní ẹ̀tọ́ wọn tó túmọ̀ sí pé ìbọ́ọ̀sì yẹn o sẹ́yìn náà umar lòun ò ní kà fún aleykum salam sẹ́yìnà ọmọ ọlọ́run òní kàkútẹ́ pé ó ṣe divorce yẹn ní dùbúlẹ̀ àìsàn láti fi disinherit obìnrin kan ni now téèyàn bá rò ó dilẹ̀ èèyàn á máa wò ó pé èyí tí ọmọ rí ṣe yìí ṣókó lẹ́rìí fáwọn àfáà láti takú lórí pé gbogbo ẹni bá wà ní dùbúlẹ̀ àìsàn tó jẹ́ pàìsàn yẹn ló bá bọ́tàlù kẹ̀yàmà ìyàwó tó bá kọ̀ ní situation yẹn ṣé divorce yẹn kó múlẹ̀ ni àbí kó má múlẹ̀. a rí nínú àwọn àfa àwọn tí wọ́n ní tí ọmọrù bá sọ ọ́ kì í ṣe ọ̀rọ̀ ọmọrù sọ lóòótọ́ òun àtọlọ́wọ̀n ọba wọn máa yanjú ẹ̀ ṣùgbọ́n ẹ̀rí ẹ̀sìn tí wọ́n ní káwá tẹ̀lé ohun tá à ń lẹ́bi sọ́mọláhùn alẹ́sọ́lọ́m tó sọ sílẹ̀ ni pé tọkùnrin bá lóun kọ ìyàwó ẹ̀ kódà tó bá jẹ́ pé ó pọ̀ la máa jáde láyé lópin ìgbà jẹ́ pé jọ́sẹ́nì kọ̀ọ̀kan máa kú ọlọ́run ọba òfin hàn wá tọkùnrin bá ti lóhun kọyàwó kíkọ yẹn kó máa múlẹ̀ náà ni. àwọn àfa wa ní kì í ṣe àkọ́kọ́ ká máa rí àwọn ìṣe kọ̀ọ̀kan látọwọ́ sẹ́yìn náà umar tó jẹ́ pé ó lè kápó àwọn nǹkan kọ̀ọ̀kan tá a mọ̀ lẹ́rìí táàmù lẹ́bìí ká ṣe. mátòjúwe tọkùnrin bá dìde ó ní ìwọ arábìnrin mo kọ̀ ẹ́ mo kọ̀ ẹ́ mo kọ̀ ẹ́ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀kan náà ó yapa sí bàǹdẹ́bí ṣe ní kọkùnrin ó kọ̀yàwó bàǹdẹ́bí ṣe kọ́ wa ni pé tá a bá sọ pé mo kọ̀ ẹ́ ká ṣe sùúrù tí nǹkan oṣù kìíní ó fi wá tí ó fi lọ tẹ́mi wá bá change ká gbà padà tẹ́mi wò bá change ká tún wá sọ pé mo kọ̀ ẹ́ lẹ́lẹ́kejì a tún máa wá ṣe sùúrù tí nǹkan oṣù ó fi wá tí ó fi lọ tẹ́mi ò bá tún wá change àá ṣẹ̀ wá sọ the final one. lẹ́yìn final one yẹn lárábìnrin ò wá ní ibe wípé ó kúrò wa lọ káwá tó lè fẹ́ májẹ̀mú ni pé ńgbà tá a ti kó mẹ́tẹ̀ẹ̀ta pé yẹn arábìnrin yẹn láti fi ọkùnrin míì wọn kọ́kọ́ tàná kó tó lè gbá padà bá kọ pé yẹn o a kò na sẹ́yìn náà umar ó wá ní kan nígbà tó jẹ́ àǹfààní tí sẹ̀rí àfún wa pé tá a bá sọ pé mo kọ̀ ẹ́ ká ṣe sùúrù kó didi oṣù kan ká tó fẹ́ lẹ́ẹ̀kejì bóyá ọlọ́run á ní kíkẹ́ obìnrin yẹn padà sẹ́mi wa àwọn kan wá ní oore tọ́lọ́wọ́ bá fáwọn ìyàwó òfẹ́ táwọn bá ti ń bínú sóbìnrin ojú ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kó gba nǹkan ẹ̀ pé ọlọ́run náà wá ní gbogbo ẹni bá ti wá kó mẹ́tẹ̀ẹ̀ta sílẹ̀ tó wá yá tó wá ní òun tún rò bá kan ni ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta tó kó sílẹ̀ náà lágbà lọ́wọ́ ẹ̀ tó a máa gbà pọ̀ ni àwọn àáfàá súnà wọ́n yẹ̀ wò wọ́n ní rárá wọ́n ní bá nẹ́bí ṣe ní papọ̀ ni pé tó bá ní mo kọ̀ ẹ́ first one yẹn ẹ̀yọ ìbá wa sọ lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀yọ kan la máa fi kà fún so pé sẹ́yìn náà àwọn máa rú ṣe a sọ pé kò sọ ó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ṣé ká wá fi ohun tí wọ́n máa rú ṣe ká fi gbé ọ̀rọ̀ àmẹ́bìtì yìí ìyẹn ló mú àwọn àfa kọ̀ọ̀kan yapa níbi eléyìí náà wípé Umar tó sọ fún Ghailan wípé kò rí kó fẹ́ ti sìn hẹ́rì kó fẹ́ fi ogún dun àwọn ìyàwó ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ ń kọ̀ wọ́n tí Umar wá ní òun ò ní jẹ́ kí kíkọ̀ tó kọ̀ wọ́n yẹn ó múlẹ̀ àwọn àfáà ní ká bá rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nísìnyí ká kó òun àtọ́lọ́wọ̀n ọba sílẹ̀ tọkùnrin bá ti lóun kọ ìyàwó ẹ̀ tí ò tí ìjáde láyé tó ti sọ pé òun kọ́ kíkọ̀ náà ni a máa jẹ́ tó fárábìnrin ọ̀hún tó gbára lé ọlọ́run ọba òun lọ́ba tó máa ń yóni ju ohun tẹ́nikẹ́ni lè fúnni lọ. now ẹ̀rí kejì tí wọ́n mú wá lórí ọ̀rọ̀ yìí òun náà ni na ẹ̀rí kejì alaikum salam wọ́n ní an ibn abi malika ó ní abdullahi ibn zubair ìkan àwọn ni wọ́n ní ó ṣe ìbéèrè náà ẹnìkan bí léèrè wípé ǹjẹ́ tọkùnrin bá kọ ìyàwó ẹ̀ táìm tó wá kọ́ sí tóbìnrin ọ̀hún ṣe ìdà lọ́wọ́ kò sí ìjáde ìdà tọkùnrin ọ̀hún ti kú ǹjẹ́ ṣé kíkọ̀ tó kọ yẹn kó múlẹ̀ ni àbí kó má múlẹ̀ ó fẹ́ jọ irú èyí ta sọ pé sẹ́yìn náà ọmọ rẹ̀ ṣe wọ́n ní sọ kọ́ọ̀lẹ̀ ibùdó zubair abdullahi ọmọ zubair wa dáhùn wípé tọ́lọ́kọ̀ abdulrahman bùnáwó. ابنة الأكبر الكلبي فبتها ثم مات وهي في عدتها فورثها عثمان عبد الله مزبير وان داون ó ní yàtọ̀ sí ti sayidna umar wípé sayidna abdullahi ọmọ usman bin afan ti jẹ́ khalifa kẹta wípé sọ̀hábì kan náà wà tóun náà kọ ìyàwó ẹ̀ tíyàwó yẹn ò sí ìparí ẹ̀ ìjà tí sọ̀hábì ọ̀hún ti jáde láyé. Umaru wá sọ wípé torí pé wọ́n ti kò náà sọ lákòókè pé kò ní í jogún tí ìṣí òkè ìparí ẹ̀dà wípé sẹ́yìn náà Uthman ó pàṣẹ pé káràjù ẹ̀ náà o kò jogún. Abdullahi Ahmed Zubair wa ń dá ní amma ana fada ara àǹtẹ̀rì sàlmọ̀tìǹtà ó ní ṣùgbọ́n èmi o ìyẹn Abdullahi Ibn Zubair ó ní bó ti ẹ̀jẹ̀ pé nǹkan tí ṣe nìyẹn ó o. tọkùnrin bá ti pronounce divorce níyàwó ẹ̀ tó wà nínú ìdá tọkùnrin ọ̀hún wá jáde láyé divorce yẹn ń kọ́ a máa múlẹ̀ tó a máa fi mọ̀ wípé ìgbìyànjú ni ọmọrú ṣe ìgbìyànjú ni Osman náà ṣe ara àwọn kọ̀ọ̀kan náà àwọn sọ̀kábà tí wọ́n lòdì sí pé kí wọn obìnrin bẹ́ẹ̀ tó jogún therefore asọ́lọ́ asọ́bọ̀ ẹ̀ um, Abu Malik afáàtòkọtíra yìí ṣàfi ìtọ́kọ̀túnmà ó ní ní tó dàbí ẹni tó ó fi ní lọ́kàn balẹ̀ jù tí wọ́n tó jẹ́ pé tán bá ní ká mẹ́rin ẹ̀ wá àníṣẹ̀ máa wá kiri òun náà ní pé tọkùnrin bá fẹ́ obìnrin léyìí táwọn àáfàá ní arábìnrin ṣé kí dájú oyè ọ̀ǹdẹ tó sọ pé bẹ́ẹ̀ ni mo fẹ́ fẹ́ bàbá ṣe ìyọ̀ǹda pé kó fẹ́ mọ ẹjẹ́ ní bẹ́ẹ̀ ni mo yọ̀ǹda wọ́n wá láwọn yọ̀ǹda tán ọkùnrin ọ̀hún wá dákú lójú ẹsẹ̀ ó lè bọ́tàlù fìyàmà òun ti pé kò sí ìwọlé sọ arábìnrin yìí wọláì gbogbo àfáà tó bá lóde yẹn ò ní jogún ẹ tó ṣàbòsí one minute after the nìka tọkùnrin bá gbẹ́ni mi tó bá jẹ́ bílíọ̀nìà ìpín tó bá yẹ kó tọ́ síyàwó tó ti bá wà ń lé for the past fifty years òun náà ni arábìnrin tá a ṣe nìka ẹ̀ ń sìn sìn òun náà máa gbà ọlọ́run ọba ló wù láti tẹ ẹrú ẹ̀ bákan náà ìdàkejì ẹ̀ wá ni pé tí wọ́n bá ti jọ wà for the past ninety years ó wá kó ọ̀ látọ́kùn yìí máa jáde láyé bóyá wọ́n ṣẹra wọn ní o nǹkan kan ṣẹlẹ̀ ní o but a rí àwọn májẹ̀bú tí wọ́n ní ká kú yìí lẹ́rẹ̀ rí pé one òun lọ́kọ two ó bàlágà three ó ní làákàyè four ó ní intention láti kọ̀yàwó ẹ̀ tó bá ní lágbájá òun kọ́ káwọn bá wá wo pé àwọn ah, ah, ti jọ wà for the past ninety nine years torí pé kò fẹ́ kó nípínú ogún òun ló ṣe kọ́ tí wọ́n bá ní kámẹ́rì nǹkan tá a ṣe yìí wá àní rí ẹ̀rí ẹ̀ wípé umaru ṣe osman ṣe lọ tó àwọn àfáà kan náà àwọn àfáà fún náà wọ́n ní rárá èyí tá a mọ̀ fẹ́ẹ̀rí wà fún náà la máa apply which is gbogbo ẹni bá lóun kọyàwó kódà tó bá jẹ́ lùdúlẹ̀ àìsàn as long as the conditions mẹ́rin yẹn bá ti pé divorce náà ni gbogbo ẹni bá lè ti ṣe nìkáà àzọ́ńdà táwọn májẹ̀mú kí ní káàfin tó bá ti pé tóbìnrin yẹn ò bá ti ẹ̀mọ ilé ẹ̀ dèpòdépò bí a ti ẹ̀gbímọ fún wọláì she is entitled to her share of his property tó eléyìí ló fi ní lọ́kàn balẹ̀ jù alókùn sọláàmù rahmatulahi barakati. náà wọ́n wá ní kí n rán wa létí once again uh, lẹ́yìn àwọn májẹ̀mú mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ohun tí a fẹ́ yẹ̀wò òun ni sọ̀lá tó bá jẹ́ pé tètèrè lẹ́yìn tó ń pronounce sọ̀lá kọ̀wé. Now, a ní májẹ̀mú kìíní kó jọkọ, májẹ̀mú kejì kó bàlágà, májẹ̀mú kẹta kó nílàákàyè, májẹ̀mú kẹrin kó jẹ́ni tó ní intention abẹ́ intention la wá tu ẹni tí wọ́n jẹ nípa ẹni tó ṣe mistake ẹni tó bínú eh, dìndìnrìn abẹ́ intention yẹn náà la tu gbogbo ẹ̀ sí. àwa fẹ́ gbé ìléyẹ̀wò wọ́n ní tí ọkùnrin tó jẹ́ kékeré tó bá kọ ìyàwó ẹ̀ ní kíkọ̀ méjì pápẹ̀júwe nígbà tí wọ́n fi jẹ́ káfíọ̀ ó wá gba islam ṣé ńgbà tó gba ìsìláàmù yìí ṣé kíkọ̀ tó ti kọ arábìnrin yìí tẹ́lẹ̀ rí ṣá a máa kà á fún un àbá àní kà á fún un torí pé tí sẹ̀rí àsọ ni pé tọkùnrin bá kọ ìyàwó ẹ̀ lẹ́ẹ̀kínní tí òòfò náà fẹ́ ju ẹ̀kan lọ tó wá ronú pé òkè òun sì nífẹ̀ẹ́ ó láǹfààní àti gbà padà tó bá wá gbà padà inú tún wá bí ti níjọ́ míì ó tún kúrò náà lẹ́yìn tó ti parí ìdá ó tún wá tàbí kó tó parí ìdá ẹ̀ ó gbà padà inú tí wọ́n á fi fún jọ́ míì ó tún wá kúrò náà sí bọ́ ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n ní nínú káàdì mẹ́ta tọ́lọ́wọ́ bá fún un ó pẹ́ ẹyọ kan tó lè lò nínú bá tún wá bí níjọ́ míì tó bá tún wá pé mo ti bọ́ ọ̀sẹ̀ ẹ lẹ́lẹ́ẹ̀kẹta a jẹ́ pé fáínàl nìyẹn irú ẹni báyìí la sọ yí pé ó ṣeé wọ̀ fóun àti ọkùnrin yẹn láti tún fẹ́ra ọ̀ǹtì tárábìnrin yẹn bá lọ fẹ́ ọkọ míì tí ò dẹ̀ lọ fẹ́ ọkọ yẹn nífẹ̀ẹ́ pé kóun lè jẹ́ halal fọkọ àná kóun lè padà sílẹ̀ á fẹ́ ìfẹ̀dílẹ̀ láti tọ́lọ́run bá wá kọ wípé márìjì náà ò ní tọ́jọ́ wọ́n tún wá kọra wọn níbi tó lọ ìgbà náà lọ́kọ̀ àkọ́kọ́ ló tó lè gbá padà pẹ̀lú májẹ̀mú pé kí wọ́n ti bára wọn lò pọ̀ ṣe pé kò sọ́kùnrin tí a gbélé yìí tí a wù ú tó fáwọn ọkùnrin lè máa ṣọ́ ahọ́n wọn tí wọ́n bá ń sọ pé mo pọ̀ ẹ́ mo pọ̀ ẹ́ máa lọ máa lọ ọlọ́run ṣe àwọn conditions wọ̀nyí ní májẹ̀bú fún divorce wa ó tán wá ń bèrè sí ìlú wípé téèyàn bá wá jẹ́ kéde rí nígbà tó jẹ́ káfíẹ̀ òun àti ìyàwó ẹ̀ ti wọ́n ti ó ti rò láti pé òun kọ̀ ìyàwó lẹ́ẹ̀kan rí lẹ́yìn tó lóun kọ́ ó gbà padà ó tún sọ pé òun kọ́ lẹ́ẹ̀kejì ó tún gbà padà ẹ̀yìn yẹn ó ṣẹ̀ wá gba islam àwọn àfáà wa ń béèrè ṣé nínú islam tó wà ń sìn ṣé káàdì kan tuntun ni ká sọ pé kù lọ́wọ́ ẹ̀ ni àbí mẹ́tẹ̀ẹ̀ta níbi eléyìí náà àwọn àfáà alẹ́kùn sọlá mọ́ràmùsọ̀lá ọ̀bàràkàtì aleykum salaam wa rahmatulahi wa barakatu. níbi eléyìí náà àwọn àfa àpèsè méjì náà sẹ́rí gbogbo àwọn nǹkan tí mò ń sọ kí lọ sọ fún tí wọ́n pín sí méjì wọ́n pín sí méjì yìí kìí ṣe pé kò ní pòsíṣàn kan tó tẹ́ àwa lọ́rùn ju ìkejì lọ́la ṣe ń sọ bẹ́ẹ̀ à ń wo ẹ̀rí wọn síra wọn àwa ń sọ fún yín pé wọ́n pín sí méjì o torí pé àì máa mọ̀ wípé àwọn àfáà pín lórí àwọn iṣu òun ló máa ń fẹ́ mú ṣàkíyèsí nígbà míì ọ̀rọ̀ táwọn àfáà bára wọn fà táwọn kan ní bákan ni wọ́n dẹ̀ mẹ́rin wá àwọn kan nígbà míì ni àwọn àfáà tí wọ́n fọ́ tó bákan ni àtàwọn tí wọ́n ní bá mi ní gbogbo wọn àwọn àfáà súnmọ̀ náà ni wọ́n káwa tó mú position á yẹ ẹ̀rí wọn wò kíníkíní ẹran tí dókítà ń sọ̀rọ̀ áwòrà òṣè áwòrà àwọn tí wọ́n ní gbogbo obìnrin ní áwòrà fún àwọn makaram àyàfi ibìkan sí ibìkan àtàwọn tí wọ́n pọ̀dà kejì ìpín kìíní ìpín kejì àfáà tẹ́lẹ̀tì náà ni wọ́n but àwa nítorí pé ẹnìkan la nífẹ̀ẹ́ káwa yọ position náà lórí gbogbo àwọn yòókù a máa ṣàlàyé ẹ̀rí tẹ́nì kọ̀ọ̀kan mú wá ẹni tẹ́rí ẹ̀ bá wá jọ bí ẹni kó fẹ̀wọ̀n sí nínú wọn àwa máa fi síbẹ̀ which means ààyọ position ní yín lọ́wọ́ afẹ́fẹ́ yìí náà fi làákà ìfọ́lù evidence yẹn èyí tó kàn bí fi yín dórí ẹ̀mí ní kẹmú ẹ má mú ìfẹ́rò fóun ló rọrùn jù àgbèrè ẹ̀sìn nìyẹn torí pé kí ni tí àwọn bá tún wo pé èyí tó rọrùn èyí tó rọrùn èyí tó rọrùn gbogbo kàǹtì nínú ìdájẹ́sìn ló máa kó jọ ṣùgbọ́n èyí tẹ́rì wà fojú òun la fẹ́ kẹ́ máa mú àwọn tí wọ́n sọ wípé tí kéèfé rí bá ti kọ̀yàwó lẹ́ẹ̀mejì kó tó wá gba islam ìyẹn ni pé ó ti kọ arábìnrin kan ṣoṣo là ń sọ yìí o ó ti pronounce divorce fún lẹ́ẹ̀kíní ó gbà padà lẹ́ẹ̀kejì ó gbà padà ó wá wọ islam wọ́n ní a máa kà á fún un bá a ṣe ń kà á bọ̀ nígbà tó jẹ́ káàkiri pé nínú islam tó gbà yìí ó kó káàdì kan ṣoṣo tó lè lò náà um, wọ́n ní kí ni ẹ̀rí tí wọ́n tán fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ṣe bá rántí pé nígbà sọ hábà gba islam gbogbo àwọn tó ti ṣe márèèjì nínú wọn ànẹ́bí ò pa wọ́n láṣẹ pé kí wọ́n lọ tún márèèjì wọn ṣe wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní lópin ìgbà tí ò pa wọ́n láṣẹ kí wọ́n lọ tún márèèjì wọn ṣe ìtumọ̀ ẹ̀ ni pé ó recognize marriage tí wọ́n ṣe nínú kúfùrù wọn yẹn as valid marriage lẹ́yìn tí tọkọ tìyàwó gba ìsìláàmù kan wọ́n ní therefore bí marriage yẹn ṣe valid bẹ́ẹ̀ náà ni divorce tọkùnrin yẹn bá ti ń pronounce níyàwó ẹ̀ nínú kúrúkú yẹn bẹ́ẹ̀ náà ni a máa valid tẹ bá wọ̀rọ̀ yìí kò ṣe kó dànù ó jọ bíi pé ó bá làákà ìmú àwọn tí wọ́n wá ní rárá ká má kà á fún un àwọn náà mú àwọn ẹ̀rí kan wá wọ́n ní amúrúbùnú làhàn kíkọ́ ọlọ́mọ ọba náà sọ̀hábà ni wọ́n nígbà tó gba islam tó ń jẹ̀rán lórí àwọn ó sábàámọ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ kan tó fi síwájú kó tó di mùsùlùmí ànábì wa sọ fún pé ya amru inna islámà ya àdùnmà kọ̀bílẹ́hù ṣé wọ́n ò mọ̀ ní amru wípé islam a máa da gbogbo àṣìṣe ìgbà kékeré a máa dànù bí àwọn àfáà yẹn definitely ẹni tó jẹ́ káfíìr ó lè má fi ẹ̀mọ iyì obìnrin torí pé ẹni lójú náà ní máa ríran ètò rí afọ́jú ni kò mọ̀ pé kan tọ́ ìkan ò tọ́ gbogbo dìbọ́ tó bá ti wá pò náà tún yàwó ẹ̀ tó tó di mùsùlùmí bí islam ṣe ń fọ kúkú rẹ̀ dànù bẹ́ẹ̀ náà ló yẹ kó jẹ́ pé a fọ divorce yẹn dànù a wá ṣe staff on a clean plate torí pé ó ṣẹ̀ máa wá kẹ́kọ̀ọ́ kí ló ń jẹ́ nìka kí ló ń jẹ́ tọ́lá àtàwọn òfin tó rọ̀ mọ́ nínú islam ni aláwọ̀ àlọ́ àwọn ìpínlẹ̀ méjèèjì yìí èyí tó dàbẹ̀ ni kó fi wá lọ́kàn balẹ̀ jù òun náà ni the last provision wípé káásìr tó ń bọ̀ ní islam ẹ̀sìn islam ń kọ́ ó fọ gbogbo òfin tó ti ń bá bọ̀ ó fọ́ dànù ṣùgbọ́n islam wá fún advantage wípé àwọn nǹkan míì tó ti ṣe bíi trade transaction marriage transaction wípé a sì yẹn fún láǹfààní pé kò ní ìdìbò tún ṣe mọ́ gẹ́gẹ́ bá ti sọ pé àwọn marriage kan ṣe before islam ìdíṣẹ́ ọlọ́run ò pa wọ́n láti pé kí wọ́n lọ fún marriage yẹn ṣe alhamdulillah um, again wọ́n ní sọlá kọlẹ̀ hajj what about the divorce of ẹni tó jẹ́ mùsùlùmí tó sọ pé òun ń ṣẹ̀fẹ̀ àti mẹ́nubà lẹ́ẹ̀kan wípé ẹni tó bá ń ṣe ẹ̀fẹ̀ tó wá ti sọ fún ìyàwó ẹ̀ pé mo kọ̀ ẹ́ májẹ̀mú mẹ́rẹ̀ẹ̀rin ta kàyẹn pé sí lára òun lọ́kọ́ ó ti bàlágà ó ní làákàyè ó dẹ̀ ní intention pẹ̀lú gbólóhùn tó pè kì í ṣe mistake tó ti ń sìn wọ́n ní májọ̀ mẹ́rin yẹn ti pé díẹ̀fọ́ tá a bá ti gbọ́ gbólóhùn yẹn lẹ́nu ẹ̀ ìbọ̀kù wọ́n ní díẹ̀fọ́ nípa mo kọ̀ ẹ́ mi nkọ̀ ẹ́ a pín àwọn èèyàn sí ìpín mẹ́rin ẹnì kíní ó ní intention pé òun fẹ́ divorce ìyàwó ó dẹ̀ pronounce gbólóhùn divorce divorce ni a máa jẹ́ fún ẹnì kejì ó ní òun ò ní intention tóun fẹ́ fọ̀yàwó ṣùgbọ́n agbọ́gbó lóhun divorce yẹn lẹ́nu ẹ̀ divorce náà máa jẹ́ fóun náà ó bá tẹ̀ lóhun fi ń ṣẹ̀fẹ̀ ni divorce ni fún un àwọn méjì tí wọ́n free òun ni one ẹni tí ò ní intention tóun fẹ́ fọ̀yàwó tí ò dẹ̀ ṣe gbólóhùn ẹ̀ àwọn nǹkan míì wà táwa lè rò pé divorce tí kì í ṣe divorce tó bá ní sísà lọ faramọ́ dádì tó ti ń sìn tá a bá sọ pé divorce ni wọ́n ní ó ní májẹ̀mú kó tó jẹ́ divorce àgbọ́ wọn kọ̀ ẹ́ tó a níkàyẹ̀ fún divorce sísà máa lọ lé yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹni tí ò ní intention ẹ̀ tí ò dẹ̀ pé gbólóhùn divorce kì í ṣe divorce fún ẹni tó ní intention ẹ̀ ṣùgbọ́n tí ò fi gbólóhùn divorce kì í ṣe divorce lóhùn náà ẹ jẹ́ kí n repeat àwọn position mẹ́rẹ̀ẹ̀rin yẹn ọkùnrin tó fẹ́ kọ̀yàwó tó lo gbólóhùn mo kọ̀yàwó ìyàwó ẹ̀ ti dẹni kíkọ̀ ọkùnrin tí ò ní intention kóhun fẹ́ kọ̀yàwó torí kó fẹ́ ṣàwàdà ni ṣùgbọ́n tó lo gbólóhùn mo kọ̀ ẹ́ àṣẹ kó máa fi ìdí kárí àwọn ọmọ kan ṣeré ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí divorce náà ni tíyàwó ẹ̀ máa múra ìdá ṣùgbọ́n ẹni tí ò ní intention ẹ̀ tí ò dẹ̀ pronounce ẹ̀ àbẹ́ni tó ní intention ẹ̀ tí ò pronounce ẹ̀ inú ẹ̀ náà ni a jẹrà mọ́ ṣé kí n sì ó fẹ́ kálẹ́kẹ́lẹ́ à máa lọ ṣùgbọ́n kò sọ pé òun kọ́ ó kàn ń kanra hmm, kó máa kanra ẹ̀ lọ ṣé kí n sì ìyẹn ò ní jẹ́ divorce now. now gbogbo amájẹ̀mú ta kà sílẹ̀ yìí tá a bá wò dáadáa ẹ rí i pé wọ́n jẹ́ májẹ̀mú tí wọ́n jẹ mọ́ ọkùnrin tó ń dìbọ̀ obìnrin ó wá kó abala kejì àwọn májẹ̀mú tí wọ́n jẹ mọ́ obìnrin tá a fẹ́ kọ̀ alẹ́kùn sara màtàlá ìbàràkàtì májẹ̀mú tó jẹ mọ́ obìnrin tá a fẹ́ kọ̀ fúnra rẹ̀ torí pé ẹnìkan ló ń kọ ni ẹnìkan là ń kọ̀ àwọn gbólóhùn kan la máa lò láti fi kọ̀ ọ́ ìkọ̀ọ̀kan náà mẹ́tẹ̀ẹ̀ta ìlú ní májẹ̀mú tó májẹ̀mú tẹni tó fẹ́ kọ́ni lásán yẹn òun lọ́kọ́ ó bàlágà ó ní làákàì ó ní intention. tí mẹ́rẹ̀ẹ̀rin ìbá wá pé tá a bá wá wo àwọn májẹ̀mú tó yẹ kó pé sára sísà tí wọ́n fẹ́ kọ̀ táwọn májẹ̀mú yẹn náà ò bá pé divorce yẹn kò hold. ìkíní nínú ẹ̀ ni wípé antakuna zaujiya kọ́ imatan bẹ̀ẹ́nàgùmá. nígbà míì ẹlòmíì a máa kọ nǹkan tí kìí ṣe tiẹ̀ tó bá jẹ́ pé òríjínálì gan nìkáà tí wọ́n sọ fáwọn ṣe nìkáà yẹn ò wọlé nínú sẹ̀ríà èèyàn ikọ̀ nǹkan tí kìí ṣe òun lónìí so ìbágbépọ̀ òun àti ọkùnrin yẹn tẹ́lẹ̀ náà ìbágbépọ̀ ìṣìná ni àpèjúwe bóyá ẹnìkan ò lọ lé àwọn sísà lọ tọrọ ẹ̀ wọ́n kàn bára wọn gbé as eh, love parent fáwọn ọmọ mi ọjọ́ wa gorí ẹ̀ àgbọ́yé dé bá wọn lẹ́nu ẹ̀ ohun tó yẹ kán ṣe lágbọ́yé bá dé bá wọn náà ni pé kí wọ́n wá wá àwọn tó bá jẹ́ aláṣẹ sísà kí wọ́n tó ìdí fún wọn pẹ̀lú báwa ṣe ń bára wá jókòó bí yìí a gbọ́yé pé ẹ̀sìn islam wọ̀láì ó ṣe ìrọ̀rùn fún wa púpọ̀ tí òfin nídìí pé wọ́n ń dá ẹ̀yà ara wọn sílẹ̀ kò ní ìdí kan pérò torí àbọ̀rọ̀ pèrò làbọ̀rọ̀ máa jẹ́ káwọn èèyàn máa jẹun pé àá tó ìbájúpọ̀ ìṣìlẹ̀ wọ́n jọ ń ṣe tẹ́lẹ̀ àwọn tí wọ́n ní sísà náà lè máa lọ rí pé bàbá wọ́n ní táà bá gbà yọ̀ǹda yín ẹni yóò ní jẹ́rẹ̀tọ̀ fún wa tí bàbá bá ti lóun yọ̀ǹda tẹ́lẹ̀ rí méjì péré bá ti wà ń bẹ̀ nínú pálọ̀ àbí yàrá bàbá wọ̀láì márèjì ni so àwọn tó bá bára wọn rú situation yẹn tí wọ́n bá ti ṣe nǹkan tí mo ṣe yìí rẹ́mẹ́dì ni ó ti sọ problem yẹn so wọ̀lí mẹ́tò nìka nìkan ló máa kù tí wọn ò ṣe bọ̀tì yẹn ò ní í ṣe gbogbo ọmọ tó bá ń jáde lára wọn lọ́mọ ṣìnà ṣùgbọ́n tó bá wọ kọjọ́ ti gorí ẹ̀ ìtìjú ni fún wọn láti wá padà sẹ́yìn wọ́n wá ń bá bẹ́ẹ̀ lọ wọ̀lá ẹ̀ wọ́n ń bí àwọn ọmọ wọn sínú ṣìnà ìbínú ọlọ́run àwọn méjèèjì now irú àwọn wọ̀nyí tó bá wá di pé tí òun náà ló kúkú fi láàrin wọn tẹ́lẹ̀ ó wá ní kí bọ́dà yìí ó bínú sí sísà ó wá lóun fẹ́ kọ́ wọ́n ní kò lè kọ́ kò lè kọ́ tá à ń sọ ni pé kò ní ìdí divorce kó tó kúrò ní ẹ̀ tẹ́lẹ̀ náà torí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kò sí nǹkan tó so mọ́lé ẹ̀ àbí ápùdù nìka ló ṣe ní ìyàwó fún nìka ò dẹ̀ sí láàrin wọn tó ń jẹ́ kó bá wu sísà kó kọ́ ẹrù ẹ̀ kó máa lọ ni so condition kìíní nìyẹn. Now, under this first condition, tọkùnrin bá sọ fún ìyàwó ẹ̀ yìí pé òun kọ́ gẹ́gẹ́ bí nǹkan tá a sọ alóbìnrin láti ṣe sùúrù kó ṣe ìdá tí a ti ṣe nǹkan oṣù tí a ti mọ́ra tó bá wá wá pẹ̀lú pronouncement kejì obìnrin tó ń ṣe ìdá lọ́wọ́ wọ́n ní tọ̀lá kejì ò bá a kọ́kọ́ mọ́ra á wọnú second month kíkọ̀ láàpẹ̀lẹ́ kejì yẹn tó rí ibi dúró sí so ara àwọn májẹ̀mú nìyẹn so one kó jẹ́ pé there is a valid leka láàrin ọkùnrin yẹn àti àwùjọ bẹ́ẹ̀ kọ̀ two kó jẹ́ pé obìnrin yẹn ò wà nínú ìdá fún tọ̀ láti kan ọ̀rẹ́dì tó bá ti gba tọ̀ láti kan tó ń ṣe ìdá ẹ̀ lọ́wọ́ tí ò tí ì mọ́ra débi kó ní rẹ́díẹ̀ láti gba ìkejì ìkejì tọkùnrin yẹn bá pronounce kò níbi dúró sí láṣẹ sọ pé nǹkan títẹ náà àwọn ọmọ ṣe tó lẹni bá kó mẹta pọ àwọn gba mẹtẹẹta lọwọ ẹ ọgọrọ àwọn àfáàsùn náà wọn ní kí ọlọrun fún ládẹ bá wọn wà ó ṣe gbìyànjú ni wípé ó ya pàtíbà nẹbi ṣe ní ká kọ obìnrin tó ẹdí eléyìí mú dáadáa sísà tí kì í bá ṣe pé yìí tó bá nílò à láàrin òun àtọkọ kò sí nǹkan tó ń jẹ ìdà fún ìjẹ tó bá tọlọrun bá ní kó rántí pé kò sí ìdì tó fẹrẹ kúrò bẹẹ ni secondly tí sàkíyèsí wá wà láàrin òun àtọkọ ẹ̀ tọkọ ti pronounce divorce kan fún un tí ò tí ì mọ́ra lẹ́lẹ́ẹ̀kejì débi kó ní redness àti gbàtọ̀ láti ẹlẹ́ẹ̀kejì tọkùnrin yẹn bá pronounce ẹlẹ́ẹ̀kejì ní píríọ̀dù yẹn ẹyọ kan náà tó ti kọ́kọ́ pronounce yẹn la máa fi kà so ìkejì yẹn ò kò valid. condition kẹta òun ni pé ayọ̀ ayinu zowj lọ́kọ́tọ̀ ìṣàrọ̀ àwọn bẹ̀rẹ̀ ọ̀gbìnìtìbà ọkùnrin ò ní sọ pé òun kọ̀ọ̀kan nínú àwọn ìyàwó òun láì jẹ́ kó jẹ́ ká mọ pàtó ẹni tó kọ̀ kò sọ́kùnrin bá ní nínú àwọn ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin òun kọ̀ọ̀kan àfi kó sọ pé lágbájá ọmọ tàmọ̀dò àti kó tọ́ka ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin remain his wife tí kankan ni wọ́n bẹ̀rẹ̀ sí kájọ́ fúnra ẹ̀ so àwọn májẹ̀mú yìí ó gbọ́dọ̀ pé àwọn lárúbáwá tí kì bá ṣe islam ẹ̀dá tó burú ni wọ́n ìmí inú wọn látara ìlérí ìbúra anazir ẹ̀rọ pípa àtọ́tọ́ anẹ́bì kọ̀ọ̀kan máa ṣe nazir nazir ni ìbúra téèyàn máa ń ṣe pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ òun dẹ̀ máa ṣe nǹkan báyìí fọlọ́wọn ọba ẹ̀bí ká ní àtọ́lọ́ bá dẹ̀ ṣe tí bá ti lè parí ilé yìí o máa gba ọgbọ̀n àwẹ̀ ó ti dọ̀rọ̀ yàn lé lórí ṣùgbọ́n tó ń nà lòdì sí pé ká máa ṣe irú ìlérí bẹ́ẹ̀ fọlọ́wọn ọba láyé ìjọ́un àwọn lárúbáwá máa ń ṣe oríṣìí ìlérí tó jẹ́ kì gbéraga ó lè níwọ̀ lágbájá o gbọ́dọ̀ ṣe nǹkan báyìí tó o bá ṣe lójú ẹ̀rí òun à òun kọ̀ọ̀kan náà àwọn ìyàwó òun kò wá ní particularize èwo nínú wọn ó kàn lè wá dákan pé ìwọ ló máa apply sí ṣẹ̀rí àní rárá ká tó lè sọ pé obìnrin jẹ́ ní tá a kọ̀ ọkọ yẹn ń láti pé májẹ̀mú tó ní í ṣe pẹ̀lú ara ẹ̀ ìyẹn ni mẹ́rin ta kà síwájú ó ń láti pé májẹ̀mú mẹ́ta ó ní ṣe pẹ̀lú obìnrin that is one she is not menstruating two obìnrin yẹn ń kọ́ àdìsí yàn pé ìwọ lágbájá ọmọ tàmọ̀dò and three ṣe valid marriage wà láàrin ọkùnrin ọ̀hún àti obìnrin tá à ń kọ̀ so eléyìí ni àwọn májẹ̀mú mẹ́ta tó ní ṣe pẹ̀lú sísà tí wọ́n fẹ́ kọ̀ abala kẹta ń sìn òun ni àwọn májẹ̀mú tó ní ṣe pẹ̀lú the word of divorce. Báwo la ṣe máa utter word yẹn tó máa fi jẹ́ divorce? Gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan, ọkùnrin lè gbà lérò fóun fẹ́ kọ̀yàwó. Bọ̀ kó jẹ́ pé nǹkan tó ń sọ jáde lẹ́nu lọ́dọ̀ àwọn oníṣẹ̀ríà kò túmọ̀ kíkọ̀. Wọ́n á dẹ̀ sọ fún sísà pé as far as we are concerned, you are still his wife. Wọ́n wá fún àwọn gbólóhùn tá a fi ń kọ obìnrin, wọ́n pin sí méjì. Ìpín méjì à ń pè kan ní àtọ́lá kò sọ̀rí ẹ̀ yẹn ni pé straightforward and direct word of divorce. Ìkan oúnjẹ àtọ́lá kú ìpínlẹ̀ àyà indirect word of divorce. Kí ni ìyàtọ̀ tó wà láàrin méjèèjì? Ṣé aláwọ̀ tí wọ́n pè ní direct word of divorce yẹn? Tọkùnrin bá ti lò ó, wọ́n ní àfẹ́ mọ̀ bóyá ó fi ń ṣeré ni ó fi ń ṣàwàdà ni ó ní intention ẹ̀ kò ní intention ẹ̀ tí ìtò jẹ́ pé ó ń lo wọ́ọ̀dù yẹn agbọ́ ìyàwó ẹ̀ abẹ̀rẹ̀ sí nípa ọjọ́ ìjà fún rẹ̀ immediately ṣùgbọ́n the other one tó wà indirect tó jẹ́ pé ó lè túmọ̀ sí kíkọ̀ ó dẹ̀ lè túmọ̀ sí nǹkan míì wọ́n ní à ń láti rí i pé ọkùnrin yẹn sọ pé òun ní intention divorce pẹ̀lú ẹ̀ kó tó máa túmọ̀ sí ìbọ̀ example tọkùnrin bá sọ fẹ́ láhàáyé pé ọlákìtì mọ́kọ̀ ẹ́ kíkọ̀ fún obìnrin lé ọkọ mọ́kọ̀ ẹ́ kò ní ìtumọ̀ méjì ju pé lọ́kọláya tó wà láàárín àwọn méjèèjì òun fẹ́ mú wá jókòó òun ló ṣe déédéé tọ̀lákìtì táwọn lárúbáwá máa ń lò àbí tí a sọ pé àǹtí tọ́ lẹ́kọ̀ọ́ ti jẹ́ ní ẹ̀kọ́. irú yẹn ni wọ́n ní kò nídi pé yàn ń wá pé àfà ṣe ní intention àbẹ́ ní intention ẹ̀ ṣùgbọ́n ìkejì bí kọkùnrin wọlé kó wá sọ fún ẹlẹ́hàá pé ó dà o lọ fara máwọn dádì lọ fara máwọn dádì ó lè jẹ́ pé awo bóyá inú kan ni náà wó rọ̀ àwa ni kó lọ wọn náà bí a kan lọ ṣùgbọ́n àní lọ́kàn pa fẹ́fọ́ ṣe irú yẹn àfi táàfà yẹn bá ní intention mi ni pé mo fẹ́ fọ́ o ìgbà náà ni kó bẹ̀rẹ̀ sí ní ka ẹ̀jà fún rẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ indirect word of divorce ni àwọn àfáà ní àní kà fún ọ̀la tó ti yé nà irú ẹ̀ náà ni pé. irú ẹ̀ náà ni pé kí èèyàn sọ fún ìyàwó ẹ̀ rí pé kò lágbájá mo fa ẹ́ kì í pípa tì ó lè má túmọ̀ sí tọ̀lá ó lè jẹ́ pé nǹkan tó gbà lérò pẹ̀lú mo fa ẹ́ ni pé mi ò ní súnmọ́ ẹ àlejò ṣeré tọkùnrin máa ń báyàwó ṣe ṣùgbọ́n kì í ṣe pé òun kọ̀ níyàwó irú yẹn àfi tó fi fún pé òun ní intention fún òun fẹ́ fi kọ ìyàwó ni so èyí tó bá wá jẹ́ direct word yẹn tí lárúbáwọ̀ ẹ̀ jẹ́ tọ̀lá ìyẹn ló kọ́kúrà tá a mọ̀ wípé tọ̀lá mo tọ̀lá àfẹ́ ẹ̀ ìyẹn ò ní fà ń wá kiri pé sáàfà ní intention àbí kò ní intention irú ẹ̀ la ní lédè yorùbá a máa ń sọ wípé akọ lágbájá gbogbo ìyókù tí òun ṣe pé túmọ̀ sí kíkọ̀ directly ṣùgbọ́n tó lè mú ìtumọ̀ kíkọ̀ lọ́wọ́ tó tún lè mú ìtumọ̀ míì lọ́wọ́ ìyẹn a ń láti rí dájú pé ó ní intention láti fi ṣe kíkọ̀ kó tó máa jẹ́ kíkọ̀. now nínú àwọn tí nínú àwọn tí wọ́n mú wá wọ́n fi ní a ní ìdí àníyàn tí ilẹ̀ tó máa ṣẹlẹ̀ òun ni pé òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn àlùfẹ́lẹ̀ wọ́n ló fẹ́ arábìnrin kan gbà kan kíkẹ́ tí wọ́n ló fẹ́ àwọn àfáà wọ́n ń fà á pé tó ti ṣe ákùdù ẹ̀ ni àbí kò tí ì ṣe ákùdù ẹ̀ bọ́ èyí tó dájú jù ni pé kò tí ì ṣe ákùdù wọ́n ló wá wọlé nígbà tó wọlé so àwọn kan ní wọ́n kọ́ arábìnrin yẹn láti má jẹ́ kí ó rí òṣìṣẹ́ ńlá fẹ́ni wípé kó sọ pé àwọn olùdó láàyè lè tó fi yé wọn nígbà táwọn ẹbí wọlé ohun tó jáde lẹ́nu ẹ̀ ń pé àhọ́rùndínláhìn níkà mo sáàdì ọlọ́run ọba kúrò lọ́dọ̀ rẹ̀ ànẹ́bí wa dá lọ́n pé ah, ọba tó sáàdì yìí ọba tó tó sáàdì ni èmi náà yọ̀ǹdẹ́ ẹ̀ fún un torí ẹ̀ àwọn kan wá ní lẹ́yìn eré ànẹ́bí wa pàṣẹ pé ilhaqi di ahliki máa lọ báwọn ará alé yín àwọn kan wá ní nígbà táwọn ẹbí sọ gbólóhùn yẹn tán kò padà fẹ́ obìnrin yẹn mọ́ a jẹ́ pé máa lọ lé yín àwọn á máa tún sí tọ̀lá ṣùgbọ́n àwọn àfààní rárá wọ́n ní arí ẹ̀rí pé lákòókò yẹn ànẹ́bí ò tí ì ṣe ákùkù fún arábìnrin yẹn àbí ẹ̀fọ́ gbogbo máa lọ lé yín lọ fara máwọn dádì ọ̀rẹ́ ti sú mi i don't want to see any longer gbogbo wọn yẹn ò ní túmọ̀ sí tọ̀lá àfi káàpá bá ní òun ní intention láàpẹ̀ but mo kọ̀ ẹ́ ọ̀làkùkì ìyẹn ni òní nìkan kẹ́ máa bílẹ̀ pé kó intend ẹ̀ àbí kó intend ẹ̀. now for the purpose of uh, ká lè rí dìbò ká dẹ̀ lè ní àǹfààní àti ṣèbéèrè àwọn kan tí ò bá yé wa màá fẹ́ dá ẹni dúró lẹ́yìn this is already one o'clock atọ́ka tó bẹ̀rẹ̀ um, summary nǹkan tá à ń sọ ni pé tọ́lá kó tó máa múlẹ̀ o ọkùnrin tó ń trò náà ń fẹ́ ó ní májẹ̀mú tó gbọ́dọ̀ pé obìnrin tá à ń trò náà ń fẹ́ fún ó ní májẹ̀mú gbólóhùn tọkùnrin dẹ̀ máa lò àwọn gbólóhùn yẹn náà ní májẹ̀mú tọkùnrin májẹ̀mú rẹ̀ gbọ́dọ̀ pé mẹ́rin kó jẹ́ kóun ló níyàwó kó jẹ́ pé ó ti bàlágà kó jẹ́ ẹni tó ní làákàyè kó dẹ̀ jẹ́ pé nígbà tó trò náà ń fi ó ní ìtẹ́ńṣàn yìí pé òun fẹ́ fi kọ̀yàwó ni yàtọ̀ sí pé ó ṣe ní tèè àbí wọ́n jẹ́ nípa. májẹ̀mú tó bìnrin kó má jẹ́ pé ẹni tó ti ń ṣe rígbà púpọ̀ láti kan lọ́wọ́ ìkejì kó jẹ́ni tí gbálídì ìka wà láàrin òun àti ọkọ yẹn ìkẹta wá ni wípé kí gbogbo májẹ̀mú kẹta àtẹ̀tífáì èwo nínú àwọn ìyàwó la fẹ́ kí wọ́ọ̀dù yẹn máa bá. kò májẹ̀mú tó jẹmọ́ obìnrin nìyẹn májẹ̀mú tó wá jẹmọ́ bá ṣe ń pronounce divorce ni wípé either kó jẹ́ direct word of divorce àbí indirect tó bá jẹ́ direct word of divorce akọ̀ ẹ́ ni ò ní ìlàfàṣẹ mí nẹ̀ torí pé even tó bá lóun fi ń ṣeré wọn ní kàkà fún un ṣùgbọ́n tó bá jẹ́ word tó lè túmọ̀ sí divorce tó tún lè túmọ̀ sí nǹkan míì ẹ̀ka bí léèrè pé kí lẹ gbà pẹ̀lú ẹ̀ pé kí n bẹ̀rẹ̀ sí ní ka ìgbà ní ọ̀wọ̀ so a máa pọ́ọ̀sì bí tó bá wá di next lágbára ọlọ́run ọba a tún máa tẹ̀síwájú it's a very very wide topic mo dẹ̀ bí ọlọ́run ọba kọ́lọ̀ ń jẹ́ lè ṣe sùúrù láti gbọ́ gbogbo àwọn oríkèéríkè ẹ̀ yìí now if you have any contribution from this ká kọ́ gba contribution ká tó bẹ̀rẹ̀ sí ní gba question. Right. Yes, uh, contribution. Sísà wa ní wọ́n ní ní ìrántí mẹ́sàn wípé first pronouncement ọkùnrin gan obìnrin gbọ́dọ̀ wà lẹ́ni tí ó mọ́ra ní time tí amẹ́kùnrin láti tó bẹ̀rẹ̀ sí ìkàkùn láti correct ok first pronouncement yẹn gan obìnrin gbọ́dọ̀ wà ní mọ́ra so tó bá wá pronounce ẹ̀ yẹn wọlé tí ò bá ìwà ìtì ìmọ̀ra ẹlẹ́ẹ̀kejì ó wá lóun tó fi ṣe pronounce ìkejì ìkejì òrí bí jókòó sí nípa tá gbà lérò ìyẹn kan first one yẹn gan ó gbọ́dọ̀ wà ní mọ́ra ìjọba tó lọ ọ̀fẹ́ rẹ̀. Alaikum salam. Contribution? Any contribution? Question number one from here, please. Alaikum salam. Ìyàwó lẹ́dọ̀ láti lọ sí láíláí, ó ti tọ́ ń lọ, àdájú tó wà ní àwọn ìṣẹ́lẹ̀. Ìjọba ti lọ ọ̀fẹ́ rẹ̀. Okay. Now, before your question, ẹ jọ mo fẹ́ bèrè peter mi kan umu umu mariam ìyàwó bàbá abdullahi òní ìṣí àràm ọ àràm ok ẹ jọ fún mi mi afẹ́ di àlùkò mo ní mẹ́sẹ̀jì náà ìbéèrè títà wa ní pé tí ìsí wọn ní àmẹ́bí sọ pé tọkùnrin bá fò náà dìbọ́ọ̀sì kìíní fúyàwó ẹ̀ kó ṣe sùúrù kó ṣe nǹkan oṣù tó mọ́ra kó tó fò náà tẹ́lẹ̀ kejì ṣùgbọ́n tó bá rí fóònù pé gbà padà kó tó di pé nǹkan tẹ́lẹ̀ kejì yẹn tẹ́lẹ̀ kó kó pè mọ́ra títà wọn béèrè pé tí ẹ̀sìn obìnrin yẹn bá wá ti wá sí tó wá ti sá ìpè láéláé òní pé lè jẹ òtítọ́ tó ní ráì láti wá sí láàrin ọkùnrin ẹ láǹfààní àti súnmọ́ òun kò ní ráì yẹn tó ti yé yẹ kò ní ráì yẹn tọkùnrin bá kò náà rìvọ́ọ̀ tóbìnrin wá ń ṣe rídà irú sọlá àti pè ní àsọlá àròjìrì ok revocable divorce ọwọ́ ọkùnrin làṣẹ yẹn wà kọ̀sí títà bá rí i pé ó ti ṣe tiẹ̀ òun náà ẹ̀mí tòun náà ti ṣí òun ṣẹ̀ máa wá make request ìyẹn òun ṣe kọ̀ láti yẹn là ń pè ní alukólórò tó ti yé tábàdì ń bọ̀ ìbọn ọ̀sán a ṣẹ̀ máa lọ sábala kólórò a máa wá discuss àwọn májẹ̀mú tó rọ̀ mọ́ yẹn ṣùgbọ́n èyí tóun pronounce yẹn òun láṣẹ láti ìwò òkè ẹjọ́ tó clear yes is there anyone here who doesn't understand yorùbá nobody my question number one from here aleykum salaam wa rahmatulah. ẹgbọ́n question yìí wọ́n ní ṣó wà láò ọkùnrin sọ fún sísà pé mo kọ̀ ẹ́ obìnrin wa ṣe ìgbà yẹn pé ó jáde kúrò nílé ẹ̀ kí bọ́dà yẹn wá padà pé òun tó fẹ́ tó fẹ́ ó ní tọkùnrin wa sọ pé mo pọ̀ ẹ́ nígbà tó obìnrin wa mọ̀ra obìnrin ẹ̀ wá ṣe nǹkan oṣù ó tún wá mọ́ra a ti kà wípé purity kan ti lọ ní àbí bẹ́ẹ̀ kọ́ tọkùnrin ẹ̀ bá ní lọ́kàn yìí pé òun ò fẹ́ gbà padà kò ní ìdìbò tó tò náà tó gbọ́ ẹlẹ́ẹ̀kejì a máa retí kí purity ẹlẹ́ẹ̀kejì wọlé kó tún ṣe nǹkan oṣù ẹlẹ́ẹ̀kejì sí àpé oṣù kejì ti lọ ó tún wá dákẹ́ ṣíríkì ẹlẹ́kẹta wọlé tó ti ń sìn ìgbà yẹn ló wá jẹ́ fáínà tó bá ti jáde nínú ìjà yẹn kò láǹfààní láti gbà padà kí sísà yẹn á fi lọ́kọ̀ míì tí wọ́n á fi tọ́ra wọn wò. ẹ̀jẹ̀ tó clear ṣùgbọ́n tí wọ́n fẹ́ gbà padà after the first pronouncement kókó di pé sísà mọ́ra ó ṣe nǹkan oṣù míì ó bọ́ sí second cycle á sì ti fàǹfà ìmọ́ra. ṣé fi é now ó mìíràn wípé

kò sí difference nínú effect yẹn because nígbà tí cycle ẹnìkejì ti pé títẹ ẹnìkejì náà ti pé méjèèjì ti ṣe déédéé ara wọn so sọlá tẹlẹ yìí irrevocable ni tẹlẹ tó ẹni tó tó náà fẹ only one tí ẹ náà ti wà irrevocable tí ìtòbìnrin ẹ ti ṣe ìmọ̀ra mẹ́ta ń lé ẹ̀ tí ò gbà padà ẹ̀jẹ̀ tó clear.

ìjà yẹn pé oṣù mẹ́ta ìyẹn ni kẹ́ bá mi ṣèwádìí tó ti yé ni ó sọ pé tó bá jẹ́ pé ó ṣe mọ́ra ọkọ̀ òkun náà second one ó ṣe mọ́ra kejì òkun náà sẹ̀ títí tó fi parí bẹ̀yìn lúnà kúbúrà náà ni wọ́n kà fún pé it is final and irrevocable tó a máa revoke ẹ̀ within the specified period first period second period third period yẹn ni tó clear ọ̀sẹ̀ máa wá wádìí tẹ bá kàn fún àti àwọn ló lè gbá padà tó bá di next week ìṣẹ́ ìṣẹ́ kejì ní sàmà ẹ bá tẹ̀lé. Number two. Okay, number two from there. Sorry, number two from there. Now. Aleykum salaam wa rahmatulah. Mi mọ̀ bóyá kí n lọ́ra question mi di ìgbà tẹ́lẹ̀ máa discuss nípa owó tó bẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn. Ó ní ṣe pẹ̀lú pé tí obìnrin bá lọ request ní ọ̀la tó bá jẹ́ pé tẹ̀rẹ́ àkọ́kùn wọn lọ. Ṣé orí ìdúró kan bẹ̀ náà ni ọkọ yẹn ti máa gbogbo lóhun pọ̀ láti mẹ́tẹ̀ẹ̀ta abẹ́rẹ́ kan ó lówó ní láti tẹ̀sẹ̀ ìdúró. Okay. Um, you have a choice. But since you ask, um, you, you think you should delay it, lẹ́yìn tá a bá káwọn ẹ̀kọ́ ẹ̀ kó save time wa question tí wọ́n béèrè ó ní í ṣe pẹ̀lú pé obìnrin lọ sọ̀rọ̀ pé kí wọ́n sọ̀rọ̀ sílẹ̀ tàbí ní kólérò àwọn májẹ̀mú tiẹ̀ ó yàtọ̀ díẹ̀ kí kó jẹ́ pé ọkùnrin ló pronounce ẹ̀. So how to deal that the delay just to have time for the questions of the day. So the so number two from there. Yes. Alaykum Now, rárá mi sọ bẹ́ẹ̀. Màá rí fíjì kan tí mo kàn sí. Sísà béèrè wọ́n ní bóyá àwọn ò gbọ́ nǹkan tí mo sọ dáadáa yìí pé téèyàn bá ṣe áàdù tí ò bá ṣe wọ̀ ní ìmà pé bóyá tí wọ́n fẹ́ kọra wọn eh, kíkọ̀ ò wáyé láàárín wọn nǹkan tí mo sọ kọ́ yẹn. Nǹkan tí mo sọ yìí pé àwọn tí wọ́n bá máa kọra wọn wọ́n láti rí dájú wípé kíkọ̀ tó wáyé ákùtù kan tó fi ṣe ọmọlọ́sọ́kọ òkú wáyé àìjẹ́bẹ̀ nǹkan tí kìí ṣe tèèyàn èèyàn pé pàṣẹ lórí ẹ̀ tó tó bá jẹ́ pé wọn à rí ákùtù ṣe ẹjọ́ kìíní àfa ò lẹ́tọ̀ọ́ fún ẹ̀tọ́ kó fẹ́ kọ sí sákí ní sàkẹ́rù tó máa lọ ní ọjọ́ tó bá wù ú onípàpẹ̀júwe àwọn tó bá jẹ́ pé ìgbésí ayé kúkú ló fi ń bára wọn lò wọ́n jọ rẹ́ǹtì ni wọ́n jọ ń gbé àwọn èèyàn fún wọn tọkọtaya bọ̀ kò sí àkùn láàárín wọn tó kò lẹ́tọ̀ọ́ kó lóun fẹ́ kọ sí ìtàgé kò sí má lè láàrin wọn. Wọ́n wá ní àtúnṣe wo irú wọn lè ṣe àtúnṣe ẹni pé wọ́n lọ bá wọ̀ lẹ́nu títà ó dẹ̀ fẹ́ kí àkódà ò lẹ́yìn ọjọ́ ìlú tẹ̀sí bára yín lò ó fi yọ̀ǹda ọmọ mi fún ẹ pẹ̀lẹ́lẹ́rìí méjì ó ní ìyá máa ṣe ìgbésí ayé ní tán bá bọ̀ á máa tọ́jú sí mùsùlùmí ó ní wọ̀n ní màlè kan ló kù tí wọn ò ṣe ọ̀sìn yẹn ò ní sọmọ wọn lọ́mọ àlè That is it. Sign number two, Abi. Okay, number three from here. Number three. Alaykum salam wa rahmatullah. Àwọn pẹ́rẹ́ Uh-huh. náà wọ́n ní tí bàbá bá ti fọwọ́ sí bàbá ti fọwọ́ sí tó fi yé wọ́n lè máa jí pèrò àbí àwọn pẹ́rẹ́ǹtì àwọn ìyá ìyàwó náà ti wá wọ́n ti wá kí wọn àbí ṣẹ́rí the moment ṣẹ́rí okun okun ọrùn ọmọbìnrin ẹgbọ́n dáadáa gbogbo ọmọbìnrin tó bá ti gbà fọ́lọ̀ tó gbà fà náà bí ó lọ́rùn ọwọ́ ẹ nìkan ló fún ẹ wà kìí ṣọwọ́ ẹni méjì kò sí lọ́wọ́ ìyá àti bàbá ọwọ́ bàbá ló wà tó a máa ń fún mọ́mì gbọ́ kí mọ́mì lè yọnu sí kó ṣàdúrà sí ni kò sí nǹkan tó jẹ́ pé máàlèjì kan gidi kan ò tó torí pé ìyá ò lọ́wọ́ sí kò sí nǹkan tó jẹ́ bẹ̀rẹ̀ sẹ̀ríà ìyá láṣẹ lórí pé mo fi lọ́kọ ìyá lè bá bàbá dámọ̀ràn ìyá kọ́ ló máa sọ pé mo yọ̀ǹda bàbá ni tí ìyá bá ń tu bí ejò pé wà láàyè òun lọ́wọ́ sí tí bàbá bá ní mo yọ̀ǹda márèjì ni pàtà àti ń fẹ́ kó rí bẹ́ẹ̀ pé a máa ń fẹ́ káwọn méjèèjì ṣàdúrà fọmọ wọn láti máa ń kárì mọ́mí àlọ́hùn kò kí mọ́mí kan máa ní òun lòún datọ́ tó ti yé gbogbo ọjọ́ àwọn oríjẹ àwọn òríjẹ tó fi lọ yunifásitì bàbá kan wá tó fẹ́ pàṣẹ wọ̀n láàrin express way to health care ló ń là fún yẹn. now kí bàbá bá ti wá lóun yọ̀ǹda kò nẹ́sẹ̀sì pé ní gbogbo fámílì ìtọ́páwọn support valid marriage ni but tí wọ́n support ló dáa jù tó fi jẹ́ pé ìbòmú àtayọ̀ á wà ní marriage yẹn ṣé ẹ̀ ti clear. àwọn lè gbọ́ ẹjọ́ ẹjọ́ nǹkan tó ń sáré béèrè ni pé níbi ágùnìkà yẹn ṣé a need intention àbá a need intention wọ́n ti mo fi bẹ̀rẹ̀ ni pé ẹ mọ̀ pé ìgbà míì tó bá fẹ́ ṣe bí a fẹ́ ṣe nìkan ìsìn àbí abúlé àti tàfẹ́fẹ́ ra wọ́n sìn àwọn parents ò ní intention pé mo pé àwọn family ọkọ ọkọ sùn àwọn ọkọ wà pé mo kàn wá kàn wá sí mọ wọn láti máa padà wá sí ápídù ò pé akàn wá kàn wá mọ wọn wọn pé wọn ò sì ní tẹsán pé àti fọmọ yẹn fún ẹ pé máa mú lọ pé akàn tí wá mọ yìí àwọn ẹbí ìyàwó náà sì wò pé wọn kàn sí ẹ mọ pé bíbá yìí tó wá fẹ́ẹ́ fẹ́ yàwó tó kàn níwájú kòkòrò olùfẹ́ ápídù ó gbọ́dọ̀ sí kọ́kọ́ mọ àwọn èèyàn yẹn ná nígbèsè orúurú mímọ yẹn pé akàn wá mọ yìí ni o téèyàn náà ni ápídù ni àbí wọ́n ní láti padà wá ṣé wọ́n gbọ́dọ̀ ní ìtẹ́jọ́ pé àdúpẹ́ ṣáṣíjú àbá àgọ̀ wa mọ̀ wá. ẹgbọ́n kan tó béèrè question ni bóyá kápò yẹn náà jẹgbọ́ it's a very important question ẹ jẹ́ kí n repeat ẹ̀ bọ́tú yìí ní dáhùn ẹ̀ ọ̀sìn tàbá sí àwọn question tàbá dáhùn àwọn question tó wà nílẹ̀ tán àwọn padà sórí ẹ̀ wọ́n ní ń gbà sọ̀rọ̀ sọ̀lá a ní nínú àwọn májèmú sọ̀lá pé pé ọkùnrin ti sọ pé mo kọ̀ ẹ́ a fẹ́ kó jẹ́ pé wọn ò ẹ̀ kò dẹ̀ ṣe mistake ó ní ìfẹ́ǹtàn fún òun fẹ́ kọ̀yàwó ló ti pronounce gbólóhùn yẹn tó yé wọ́n á ní fine ẹni tó ń fọmọ lọ́kọ tó nẹ́sẹ̀sì fóun náà ní ìfẹ́ǹtàn pé òun fẹ́ fọmọ lọ́kọ àbí kò nẹ́sẹ̀sì torí pé ńgbà míì tábàyẹ tí máwọn àná àwọn ni máa sì ní ìfẹ́ǹtàn yẹn ṣá lè kà fún pé áàpù ti ṣẹlẹ̀ àbá lè kà fún wọn á ní màá dáhùn ẹ̀yìn ìbéèrè ní ṣe ṣe contribution láti ṣe number ní ṣáà ẹ̀gbọ́n tó nọmba three from there. ok tá a bá ń lo jibab ẹ̀rí wo ló wà fún pé kí jibab yẹn máa wọlé ẹ̀rí tó wà fún ẹ bá ní kíláàsì wọn pè ní texas gómìnà òun ní mo tó wà lárọ̀ọ́wọ́ tó ẹni wà nọ̀ fún mi pé kí ẹ̀rí ẹ̀ wà ń bẹ̀ wípé um, òṣìṣẹ́ ńlá pàṣẹ oníkọ́jẹ́ kí ó pàṣẹ fún àwọn ọkùnrin àtàwọn obìnrin papọ̀ wípé ẹ jẹ́ ká sọ yín máa wọlé kó máa lọ ọlẹ̀ ní gígùn um, àtẹ́lẹwọ́ ìfọwọ́ ẹnìkan náà wá bèèrè pé tó bá mọ látẹ́lẹwọ́ aṣọ àwọn á sì máa ṣí sókè ó ní kí wọ́n ṣe ní ìbúwọ́ kan wọ́n wá kà tó bá tó ìbúwọ́ á máa wọ́lẹ̀ àlẹ́jù wa dá lóògbé bẹ́ẹ̀ ni tó bá wọ́lẹ̀ tó bá kọjá níbi tẹ́gbẹ́ wà ẹ̀gbin ara ẹ̀ kíkọjá níbi tẹ́gbẹ́ òsì ọlọ́run máa fi ṣe àpọ̀mọ́ ẹ̀ tó túmọ̀ sí pé òṣìṣẹ́ ọlọ́run fẹ́ kó lè ní wọṣọ ká máa ń lo ẹ̀yìn ẹsẹ̀ níta afẹ́síjì báàbù tó wọ̀ ó kanlẹ̀ débi pé tí ó bá tiẹ̀ máa gbálẹ̀ ọlọ́run ṣàmójútó òkú ibi ẹ̀gbin tó bá ń kó ẹ̀gbin yẹn ibi tí òṣìṣẹ́ gbé ọlọ́run àní kó máa jápọ̀ mọ́ fún un tó gbé àdéhùn àwọn ọ̀sẹ̀ fún mi ọlọ́wà nínú ọ̀sẹ̀ fún náà àbí dáhùn tẹ́ẹ̀ wá ní sọ́kọ̀ fún náà lọ́wọ́ tẹ́ bá fẹ́ rí ẹlì rí mi lórí ẹ̀ kékeré tẹ́ bá ti máa rábì ó wà nú ẹ̀ náà ṣé pẹ́sẹ̀ sí ni àbí Number three. So number four from here. Alaikum salam wa Na ìbéèrè rẹ̀, wọ́n ní kí èèyàn jẹ́ aṣíwájú aṣíwájú ẹ̀sìn. Ṣèdá pé ó ṣe ń ṣe àwọn tàjà aṣíwájú ló àwọn aṣíwájú náà. Àwọn náà ara wa lọ ni. Ẹni ìwádìí ẹni tọ́lọ́run wá dánwò wípé ọkọ ẹ ti divorce several times káàdẹ̀ fún bàá padà wọ́n máa ní wọ́n bá ń kà ní lẹ́ni méjì ó ti lé lẹ́ẹ̀mẹ́ta iṣẹ́ àrí àálà kalẹ̀ aṣáájú ẹ̀sìn rẹ̀ lọ́kọ́ àwọn èèyàn dẹ̀ ń wò wọ́n níwájú àwọn táwọn wá mọ díẹ̀ díẹ̀ yìí àwọn wá ń ṣèmọ̀ pé tó yẹ kí sísà yìí sì wà nílé ẹni báyìí pẹ̀lú pé divorce ẹ ti lé ní mẹ́ta náà tó bá wá dára lójú pé kò sí marriage láàrin wọn mọ́ àwa tó yé kí ló yẹ ká ṣe ṣé ká dá títà máa wọ̀ọ́ràn ni àbí ká pe sísà ẹ̀ dá kéèkì ojúṣe wa láti fi dáàbò bo ẹ̀sìn ọmọ ọ̀yà wa ni pé ká jẹ́ pé nìyẹn gbọ́yé tó bá jẹ́ pé kò gbọ́yé ló ṣe wà ní ọkùnrin rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ó yẹ ọkọ ó yé yàwó wọ́n nífẹ̀ẹ́ ara wọn ni wọ́n ti fẹ́ ya ara lẹ́yìn tí wọ́n ti kọjá báńdì tọ́lọ́run búlà kalẹ̀ adẹ́kọ̀ọ́ká máa wò àwa máa mọ̀ lórí ẹ̀mí wa wípé wọn kì í ṣe lọ́kọ tó bá mẹ́sẹ̀ kan bá bi wá léèrè ká má torí pé wọ́n mú à ń jòkóó ká wá dáhùn ní dáhùn tó máa ká jẹ́ pé ká là á mọ́lẹ̀ pé gbogbo ọjọ́ tó fi wà nílé ẹ̀ ó wà nílé tó ń bá wọ́n ló mẹ́ta lọ tó ti yé tó tó bá ti jù bẹ́ẹ̀ lọ alójúṣe àti pẹ̀tísà rẹ̀ sáké tí ò bá gbọ́ yé ó ṣe é ṣe tó jẹ́ fáwọn ìrùkún rẹ̀ ò gbọ́ o ṣẹ́gbọ́ àwọn méjèèjì náà láńlá ti pè sáké lórí ẹ̀. obìnrin láti adẹ̀tún tó bá nígbà ìgbò nípa àkọ́ọ̀tì àti ọ̀kúta ẹ̀kọ́ ẹni méjì nígbà tó ti rí bẹ́ẹ̀ sísà fúnra rẹ̀ ló ń wádìí inú ọlọ́run pẹ̀lú mímọ̀ wá ní owó ọkùnrin yẹn torí pé nígbà tó ti ṣe rídà tó ti pé mẹ́ta ìbọ̀ ti pé mẹ́ta ẹ́fíríkì tó bá wà pẹ̀lú ẹ̀ yí ìgbà tó wà pẹ̀lú ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí ni kò ní ìdíkọ́ṣẹ́ máa rí kíkọ́kùnrin ẹ̀kú yọ̀ǹda kóńkóń tó máa lọ ṣùgbọ́n tí ò bá gbọ́yé ẹ̀ ṣàlàyé ẹ̀kú tí ó bá gbọ́yé tó ní kò ẹ kò ń sílẹ̀ ẹ máa wò ó ràn náà tó fi ìrúgbó kẹ ẹ á ti lo káàdì kan bẹ́ẹ̀ ni ẹ ó ti lo méjì ẹ ọkàn ló kù sí. pé ọkọ̀ ọkọ̀ ìfẹ́sì mi ẹ̀kọ́ pẹ́sọ̀ yẹn èèyàn kúrò náà nàkọ́kọ́ kó di pé eh, ó parí ẹ̀ eh, ìmọ́ra yẹn dé ó ọkọ̀ ẹ̀ padà ó máa pò náà tẹ́lẹ̀ kejì àbí ẹ eh, mọ́ a máa kà fún méní bẹ́ẹ̀ ni ìbájá kátẹ́yìn ẹ̀ tó bá ti pò náà tẹ̀ nílẹ̀ kan títíyé wọ́n á gba ìyàwó ẹ̀ padà kẹrí kan tó pò náà tẹ̀ inú káàdì mẹ́ta tọ́lọ́wọ́ bá fún òfin òkan náà ẹ̀ títíyé so ìbájá kátẹ́yìn years ó tún ní mo tún kọ̀ ẹ́ kódà kó jẹ́ kójọ́ kejì ló tún bá padà káàdì kan ló ṣẹ́kù lọ́wọ́ ẹ̀ níjọ́ tó bá lò kẹta yẹn àbí títí sàn bá lọ lọ́kọ míì tó wá fọ́ra wọn wọ́n tẹ̀ tó wá fọ́ra wọn wò ní àmẹ́bí sọ tó tó lè padà sí ilé yìí. Gbogbo ọ̀rọ̀ kọ́ ló ṣe é túmọ̀ àti ṣé gọ́ọ̀mẹ̀ntì tá a bá dé abala yẹn a máa fẹ́ lójú. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Question number four from here. alámàlẹ́kùn kẹ́lẹ́ àwọn ọ̀rọ̀ náà kọ kẹ́lẹ́kẹ́lẹ́ yẹn bá a ṣe pọ̀ ó ń lọ sókè tó jẹ́ títà wọ́n ní pé èèyàn máa jẹ́ ìdáhùn pé ẹnìkan ti bèrè pẹ́ṣọ̀n ìfúnni ká àti nọ́mbà 6 ni wọ́n láwọn tó jẹ́ pé wọ́n ń ṣe kúkúrù tẹ́lẹ̀ ni wọ́n fi ṣe mùsùlùmí wọ́n wá gba islam àmẹ́tì ò wá pa wọ́n lájẹ pé kí wọ́n lọ tún márèèjì wọn ṣe tó bá jẹ́ pé tọkọtaya náà lọ gba islam àwọn ọmọ wọn tí wọ́n ń kó pọ̀ láti inú kúkúrù yẹn kọ́ ṣé ọmọ àlèrà máa kà wọ́n ní àbọ̀mọ ọkọ àti pé pẹ́sẹ̀ yìí yẹn ọmọ ọkọ ni wọ́n tí ìsìn márèèjì yẹn ti bá lè àwọn ọmọ yẹn ọmọ ọkọ ni wọ́n all right yes number five from there. Number five, Alaykum Salaam. Okay. pé orí tí wọ́n kàn lára mi èmi ò máa ń bá wọn ṣe lọ́kọ̀ jókòó tèmi. Wọ́n mi ṣé ó yẹ kí máa ṣe Well, question. Ẹ bá rẹ̀ bóyá ń tajà níbì kan. Wọ́n máa ń play bóyá wọ́n play Quran o, àbí wọ́n ka Quran o wọ́n wá ń ka àwọn àyà sẹ́ṣà àyà tí wọ́n ti ní ká bá ti gọ́ wọ́n fẹ́ ká forí balẹ̀ fọlọ́wọ́n ọba. àbí láti pẹ̀sọ́. ok wọ́n máa ń ka ìwó Quran kódà ó the moment táwa bá ti gbọ́ àyà regardless of bóyá kíkù yẹn kíkù sún náà tàbí kíkù fídíà ni a ní láàdá abákùnrin yẹn balẹ̀ wọ́n tá a bá ṣe àlẹ́sẹ̀ lọ́rùn musa abúlé kì í ṣe wájú ẹ̀jẹ̀ tó clear question number five from here. aleykum salaam. wọ́n ní. wọ́n fẹ́ kí ọmọ tí wọ́n bá ṣẹ̀ yìí téèyàn bá fá irun orí ẹ̀ ẹ̀gbin ní irun yẹn débi pé tó bá kọyàn láṣọ pé kò kírun àmọ́ ẹ̀rí ìyẹn. lóòótọ́ lóòótọ́ ànábì rí káàsì irun orí ọmọ káàsì ìfá yẹn gẹ́gẹ́ bí ẹ̀gbin ṣùgbọ́n physical ẹ̀gbin kọ́ spiritual ẹ̀gbin ni tó ti yé ó ní àmì ikú and another ẹ fá ẹ̀gbin kúrò lórí ọmọ yín tó ti yé ó pàṣẹ fún ìyàwó Aisha ṣùgbọ́n Fatima nígbà tó dé Hasan àti Hussein ṣùgbọ́n àrí ẹ̀rí pé ó ní kí irú ẹ̀ bá ti wá kan èèyàn lára wípé ẹ̀gbẹ̀rẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni a jẹ́ pé kó tó péjọ́ méje gan bí ọmọ Yorùbá máa nírun àràkọlẹ̀ tó ti yé bóyá ẹ̀gbẹ́ tó pè é lọ́jọ́ káwọn kan rò pé ó bà ń jẹ́ ààrẹ mi. ẹjọ́ ẹjọ́ inú dàda ń pọn tó lè pọ̀yàn lára lábalẹ̀ bákan náà irun dada irun dada àwọn kan sọ pé tó bá ti fá irun kọ́mọ mú wáyé tó kò fọ́ fún òkú tó kù nínú dada ní ìmọ̀bí òótọ́ ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ àti kó wá rí dàbí pé kò rí bẹ́ẹ̀ àmọ́ ẹ̀rí kan tó sọ pé irun dada nípẹ́ ìgbèrè rárá ṣẹ́gbọ́n dada àmọ́ ẹ̀rí kódà irun ajá àmẹ̀rí kan tó sọ pé wọn ajá tó tó bá kàn yàn láṣọ tó kò kírun àmẹ̀rí ẹ̀ ṣùgbọ́n ikọ́ ẹnu ajá ìgbẹ́ ajá ìtọ́ ajá ẹ̀gbẹ́ nìyẹn pé ó fi ìrù kan yàn tó wá lọ bá ṣan kó fẹ́ kọ́ àmẹ̀rí fún so irun ajá irun dada irun ọmọ tí wọ́n fi ìfà ààrẹ́rì fún wọn jẹ́bi àwọn èèyàn kò lè kórì rẹ̀ nílẹ̀ tó pé táwọn àfáà bá ti kórìíra náà ni a máa tẹ̀sí fún wa èyí tá a rẹ́rì fún òun lẹ̀ sí Number five from here to Gabi. Number five from here. Okay, alaykum salam. Pé Thank you. bàbá fọ́mọbìnrin ẹ̀yìn ṣẹ́sì ló ń bojú àbí ọmọ yẹn bojú fẹ́rẹ̀ tàbí kan ókè ọmọ yẹn ń rìnrìn kúrè bàbá yẹn wá fún ní májẹ̀mú wípé tí ò bá mú ọkùnrin tó wù ú fẹ́ wá sílé by social time àwọn á fi fún ọkùnrin tó bá wu àwọn tó bá wá di táìmì yẹn tí ò wá réyàn mú wá tó wá fi fún ẹni tó wù wọ́n ṣé má rèé jẹ́ bálì tó bá jẹ́ ni tí ò sí ìbàlágà ṣéńtíyé tó bá jẹ́ ẹni tí ò sí ìbàlágà kò bá lè tẹ̀lé àfàyè sílẹ̀ tó bá jẹ́ ẹni tó ti bàlágà kò bá lè ìdájọ́ ẹni tó bá ń rìnrìn kúrè ààyè ọ̀tọ̀ ààlè ti ti pa ìrọ́kọ tẹ̀lé ọ̀fàyè ìgbà wa òkè àfi tó bá jẹ́ máínà wọ́n lè lọ́mọ tí ò sí nìkan bàbẹ́ ẹ̀ ní ọ̀ǹda tí ó kún fún ẹni tó bá wù ú. ìgbọ́kọ́mọ yẹn bá bàlágà tán kí ló máa ṣe ọ̀rọ̀ púpọ̀ lórí yẹn. Rárá, kí ẹ́ sì. àti tẹ́bá ní kò ṣe marriage ni náà ọláwà lọ yes na tani mo fún nọmba six ní ìbàlẹ̀ kan dáwẹ̀ nọmba seven now question number seven wọ́n ní sábà lọ bá àwọn bàbá wa títí àtọrọ títà fún wọn ṣe ń gbọ́ ǹjẹ́ tí wọ́n bá marriage ṣé ká kà fún pé ápùdù ò sí ìṣẹ̀lẹ̀ gbogbo ohun tó léwu fún wọn sọ ẹlẹ́kùnrin gbọ́ dáadáa ìbéèrè ẹni yẹn ẹ jẹ́ nǹkan tó súnmọ́ ẹni tó sọ wípé òun kọ̀yàwó òun agbọ́gbólóhùn yẹn báyìí ó wá ní òun ò ní ìtẹ́sán mari ṣẹ́rántì kọ́ta fọ́npẹ̀ sí la sọ àwọn àǹfààní sọlá tẹ̀lé ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba tó rí gbáàyè táwa ò rí o lè má jẹ́ tọ̀ lápò tó ti ń sè bẹ́ẹ̀ náà ni bàbá sáadé ẹ̀ka àbọ̀ ẹ̀ka àbọ̀ ẹwà wòyàwó yín tó ti ń sè tó yóò bí ọkùnrin fún yóò gbóbìnrin fún ọdẹ ìṣàdúrà rẹ pẹtẹ tó ti yé kódà bàbá mi àtún ní tó bá wù gan ó lè wá sùn lọ́dọ̀ yín ibi tí bàbá mi máa dé nìyẹn bóyá along the line wọ́n wá rí nǹkan kan tẹ́mi wọ́n kọ̀ wọ́n lè ní nígbà tí ò tí ìsíjòkó à ń pe aago yẹn àwọn òfin yín mọ́ now definitely bàbá kó ń sọ fọ́mọ pé ó lè ṣeré lọ́ọ̀dà àfàgbókù ìjọ kejì ṣe tó ń sọ ní tó kọ́ mọ̀ ń lọ kejì náà ọjọ́ kan tó padà wá sílé so tí wọ́n láì bá wá ń ṣẹ́ pé àwọn ò sí ìyọ̀ǹda lọ́dọ̀ àwọn oníṣẹ̀ríà ó ti yọ̀ǹda pẹ̀lú gbólóhùn pé lọ fún ọjọ́ kan ìyàwó yín gbogbo àwọn gbólóhùn yẹn làwọn ṣe máa ń kí àwọn bàbá nílọ̀ ẹni bá fẹ́ fọmọ lọ́kọ tó bá yìnbọn ọ̀gbọ́ wa a máa ń kí wọ́n lọ pé dádì àwọn tí wọ́n bọ̀ yìí tẹ́ ẹ bá ti sọ ọ̀rọ̀ tó túmọ̀ sí marriage àwọn àdìmú o so ẹ ẹnu yín the only thing tẹ́lẹ̀ sọ ni pé àti gbọ́ ààfù yín létí àbíkẹ́ sọ pé ọ̀dà ààfù yín níyàwó ṣùgbọ́n àti ìfòyín báyìí wọ́n á mọ̀ pé ẹ wá mọ̀ àwọn àwọn wá mọ̀ yìí àwọn sì ní ráì láti yọ okùn yẹn sílẹ̀ àbí káwọn dìmú tó mo bẹ̀yìn torí tọ́lọ́ ẹ̀yìn náà tó máa ń ti àwọn àbúrò yìí lọ́kọ àwọn tẹ́ bá ti mọ̀ láláṣẹ nínú fámìlì ẹ máa sọ bẹ́ẹ̀ kan pé dádì ẹjọ́ iṣọ́ nǹkan tẹ́ máa sọ o gbogbo bó ṣe lè wù kí ní dùn tó ẹ máa sọ pé ìyàwó yín ìyàwó yín ní kíkẹ́ máa sọ ní pé a fún yín lọ́mọ tí wọ́n mọ̀ pé ẹ ṣèlérí fáwọn ni ẹ dẹ̀ ní ráì láti ṣe ìdìmáìdì yìí ẹ̀jọ̀ ṣe ẹ̀ declare now that is the last question àwọn tí a fẹ́ ṣe kéde orúkọ wọn fún mọ̀dé ṣe ara àwọn tá a bá mójútó ìmọ́tótó níbà ilé yìí ẹjọ́ ẹ má bínú àti ìrí solution tọrọ extension tàbí ṣe síbí yìí ni o owó ẹ̀kọ́ ló jẹ wá níyàmọ́ adúpẹ́ fọlọ́n pé àwọn ẹrú ọlọ́run kan ti ṣe assistant tó ti yé a person single handedly gave us one hundred and fifty thousand naira tó ti yé tó fi jẹ́ pé àní láti ẹ̀kọ́ gbà fún lọ́wọ́ anybody mọ́ escalate tá a ṣe fún bẹ́ẹ̀ náà òkú kan ní one fifty lọ nígbà tó lẹ́gbẹ̀ẹ́ kan ní one fifty ni ó dẹ̀ fún wa ní jẹ́ òun ò jẹ́ kẹ́ gbọ́ kí n máa polongo ẹ̀ mọ́ but ẹni bá ṣe kí sẹ́bi ńlá ẹ̀ tọ́rọ́ sọ́bọ̀ káàkiri máa ṣe alèjì àwọn nǹkan míì na ìgbà tá a wá lọ bá wọn pé ṣé ká bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ni ká hold on wọ́n nítorí pé alama sìmẹ́ǹtì ibẹ̀ yẹn pé sìmẹ́ǹtì yẹn àwọn òrùka wọn lè fi fún wa níyọ̀ǹdẹ̀ so ká hóńdọ̀ yẹn orí ẹ̀ la ṣì wà àìjẹ́ bẹ́ẹ̀ one fifty naira wà lákàrún so ẹ̀jẹ̀ máa fi pàdúrà ṣe kọ́lọ̀ ń jẹ́ kẹ́lì wọ́n rọ̀ fún aláti ẹ̀kẹ́ ní ìbà ìsìta tí ò bá wá ní ń ṣàyè mí máa gbà wá ní Ọmọ Abdulrazak Ọmọ Abdulrazak ọmọ

torí ọlọ́run máa ti dìde. Umu Sọfíyà. Umu Mariam Suleiman. Umu Mariam Suleiman. Táwọn méjì ẹ wà ráhùn. Àwọn náà wá. The next one. Umu Musmaila. Umu Musmaila. Sita Halima. Sita Halima.